أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له والصلاة والسلام على رسول الكريم الذي بلغ الرسالة وأدى الأمانة وجاهد في سبيل ربي حتى ترك أمته على سنة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وعلى آله وصحابتي ومن تبعهم بالإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأقدم إليكم تحية إسلامية مباركة ملفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعدهم لبعد فتنة تصبرون وكان ربك بصيرا وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا كبيرا يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين ويقولون حجرا ماجورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه فجعلناه وباء منثورا أصحاب الجنة يومئذ خير خير مستقرا وأحسن مقيلا ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run ọba yìí ó fẹ́ ṣe àlàyé fún wa nípa ọ̀rọ̀ tí àwọn tí wọ́n jẹ́ àwọn akùfàrù Mẹ́kà àwọn kèfèrí ìlú Mẹ́kà èyí tó jẹ́ wípé wọ́n ń wò pé òṣìṣẹ́ ọlọ́run ọba nǹkan tó yẹ kó jẹ́ gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa ní àná ẹ bá fẹ́ jẹ́ òjíṣẹ́ wọn ló yẹ kó ní àwọn nǹkan kan tí ó fi yàtọ̀ sí gbogbo àwọn èèyàn yòókù tó bá yẹ pé yóò máa jẹun ni oúnjẹ tí ẹ yẹ kó yàtọ̀ sí oúnjẹ táwọn ọ máa jẹ wọ́n ní kò yẹ kí òjìṣẹ́ ọlọ́run bó máa dààmú pàdépẹ́ ni ọlọ́run ni ìmọ̀ rí àrísìkì rẹ̀ ó yẹ kó jẹ́ nǹkan tó yẹ pé yóò ni gbogbo báwa ti ń dààmú yẹn kò yẹ kó òjìṣẹ́ ọlọ́run ó ọlọ́run bá wá dá wọn lóhùn nínú àyà tí wọ́n kà fún wa yìí ọlọ́run bá fi ń ṣàlàyé fún wa ká lè bá a mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó ti ṣáájú lọ bóṣìṣẹ́ ọlọ́run ọba náà ti rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn náà rí ọlọ́niwà máa arúsálùnà kọbílákà mìíràn mọ̀rùsálì náà ìlà um ìnáhùn ọlọ́run wàmá àrísàlùnáka wàmá àrísàlùnáka bìlákàmínà mùrùsàlì ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run ọba àwọn tó ṣáájú rẹ̀ ọlọ́run ní wàmá àrísàlùná àhàdán àwọn afábà kan ti pa àhàdán yẹn rẹ ààrẹ nìkankan minal mùrùsàlìnà kọbìláka nínú àwọn tó ti jẹ́ ẹni tá a ránṣẹ́ síwájú wa nàbì ńlá ọlọ́ni áálù wọn abẹ́sàlàyé fún wa kò sí ni tẹ́ máa wà láyé iná òun láyà kò lù nà tọ́ a. ọlọ́run bá tún fi tàókìdì sí pé kò sáànà bí náà tó ti wà rí láyé ọlọ́run mú tàókìdì wá ó mú iná wá ó tún mú láàmù wá ọlọ́run ni àwọn náà ti mọ ìtàn yẹn tí ó sì èméjì mẹ́ pé iná òun láyà kò lù nà tọ́ a. gbogbo àwọn ẹ̀nẹ́bí ọlọ́ba tó wálé ayé ìgbà tó máa ń bẹ́ńlẹ̀ ayé wọ́n máa jẹun ni wọn èyí ṣe tí ò ní jẹ bí àwọn màláìka wọn ní bùkátà sí pé ká jẹun ọlọ́ni wáyà mùsùlùmí pẹ̀lẹ́ àṣewák ọlọ́ni gbogbo wọn pátá òun ni wọ́n máa ń rìn tí wọ́n lọ ọjà tí wọ́n lọ ṣòwò wọ́n lọ ṣòwò tó yẹ pé ṣe ọlọ́mọ ọba náà òun náà lọ ṣòwò ó bá kọ̀ díjà ṣòwò tó lọ sọ́jà ìṣesí àwọn tó jẹ́ àwọn ànábí ọlọ́ba ló ti ṣáájú lọ ni kéèyàn ṣòwò wọ́n ó ṣe òwò wọ́n ó da ẹran ọ̀pọ̀lọpọ̀ wọn ní masáwà jẹ́ da ẹran da ẹran gẹ́gẹ́ bí àdìsí ti wá lórí ẹ̀ wọ́n sì máa ń jẹun ọlọ́run ní kí àwọn tán jẹ́ àwọn kèfèrí ó lè bá a mọ̀ pé kí wọ́n mú ànábí ọlọ́run bá kan wá tó yẹ kó ti ṣáájú lọ tó wá jẹ́ wípé kò máa jẹ́ ti ń jẹun tí ò dẹ̀ máa rìn ní ọjà ṣùgbọ́n máa dá líkà pẹ̀lú wípé wọ́n wá ń lọ sí ọjà yẹn àbí wọ́n ń jẹun yẹn eléyìí ò dín ìwọ̀n kù gbogbo òròyìn tó dáa níbẹ̀ lára àwọn ànábì ọlọ́run ọba gbogbo òṣèṣì tó dáa níbẹ̀ lára àwọn ànábì ọlọ́run ọba ọ̀rọ̀ tó dáa ní mẹ́jẹ̀ lẹ́nu àwọn ànábì ọlọ́run ọba so èèyàn ń jẹun èèyàn ń lọ ọjà kò ní kéèyàn mẹ́jẹ ní ire níwájú ọlọ́run ọba so eléyìí ọ̀rọ̀ eléyìí kan lẹ́yìn fi ń di tàmí ẹ wa pé n ò ní ẹ̀rí tó jẹ́ pé ó fi dì múlẹ̀ naam ọlọ́run bá sọ nínú suratu Yusuf ọlọ́run wà máa àrísánná min qablika illa rijalan ọlọ́run àwọn tó ṣáájú wò iṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọkùnrin ní gbogbo wọn ní ilé im min al a máa ránṣẹ́ sí wọn tábà rán wọn ń ṣe ìlú tó jẹ́ ìlú tó lágbára jù ní gbogbo ìlú láti máa gbé wọn dìde sọlọ́wọ́ bá ti ní àwọn àṣesí tí wọ́n ti fáwọn ànábì ọlọ́run ọba ara ẹ̀ nìyẹn ẹni ọba jẹ́ ànábì ọlọ́run ọba ọkùnrin ni ó jẹ́ kò ní í jóbi àyàn bẹ́ẹ̀ gbé wà lẹ́fẹ̀ẹ́ tẹ̀ yín ọyọ kánábì ọlọ́run ọba kàtí ó jóbi yín kó wà kò sí nínú súnà ọlọ́run ọba tó ń fẹ́ yan obìnrin lánàbì ẹ̀dọ́lọ́wọ́ bá ni kíni ẹ̀dọ́lọ́wọ́ bá yẹn lánàbì àwọn ọkùnrin ni so lára àlànà wọn náà nígbà máa fẹ́ gbé wọn jáde ìlú tó ga jù tó tóbi jù ní gbogbo àwùjọ nígbà náà lọ́lọ́ba ti máa ń gbé ẹni tí ó bá jẹ́ ànábì ọlọ́run ọba tó ti gbé jáde lára àṣesí wọn náà ni pé kí wọ́n máa jẹ ẹni tí ó máa jẹun lára àṣesí wọn náà ni kí wọ́n jẹ ẹni tí ó máa jẹ ẹni tí ó máa rìn káàkiri ọjà so ọlọ́run ọba dẹ̀ sí wọn bẹ́ẹ̀ ọlọ́run ọba tó sọ inú sọ́tò àǹbíyá ayẹlẹ́ kẹjọ ọlọ́ni wà máa jẹ́ aná òjásàdá láyà kùlú náà tọ̀ áàmà wà máa kánú kọ́ọ̀lìdì ọlọ́run ní pé àṣẹ àwọn anábí ọlọ́run ọba ní ara kan tí ò ní máa jẹun ọlọ́run ní àṣẹ àwọn anábí ọlọ́run ọba bẹ́ẹ̀ àṣẹ wọn ní ara tí ò ní máa jẹun ọlọ́run ní wà máa kánú kọ́ọ̀lìdín ọlọ́run ní àwọn tó ń jẹ́ àwọn anábí ọlọ́run ọba ọlọ́run ní wọn ò lè jẹ́ ẹni tí ó máa bẹ gbére ó ti wà ní ìṣesí wa pé àwọn tó jẹ́ àwọn anábí ọlọ́run ọba á pa àwọn ìjọ kan náà ni so gbogbo wọn wọ́lọ́kù ọlọ́run ọba òbí lẹ́yìn so ti ní àwọn kankan àwọn ànábì ọlọ́run ọba ní báwa náà ti ní ṣùgbọ́n ara gẹ́gẹ́ bí yàtọ̀ sí wa náà ní pé ọlọ́run máa ránṣẹ́ sí wọn ọlọ́run ọba dẹ̀ máa fi kọ̀rọ̀ oríṣiríṣi nǹkan àwọn àwọn ilé nìkan dájá àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n fi yàtọ̀ sí wa so tí ì bá ṣe léyìn ni wọn ò yàtọ̀ sí àwa náà sọ ọlọ́run ọba ń ṣàlàyé léyìn fún àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ìlú Mákà náà. وجعلنا ọlọ́run ni wàjà àná báàdọ́kùn lè báàdín fìtìnà ẹ̀rí ọlọ́run ọba ọlọ́run ọba yìí ṣe apá kan yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ènìyàn ọlọ́run ọba yìí ó ṣe apá kan yín lè báàdà ọlọ́run ọba ṣe fún apá kan ní fìtìnà ọlọ́run ọba ṣe wá ní àdánwò fúnra wa ni òṣìṣẹ́ ọlọ́run ọba nísìnyí òun náà ọlọ́run ọba ṣe ní ọlọ́run ọba fi tẹ́sì àwọn èèyàn kan ni wọ́n á pè sójìṣẹ́ ọlọ́run ọba náà wà ní àwọn a máa tẹ̀lé ẹni tó jẹ́ pé a jùlọ ẹni tó jẹ́ pé àwa jẹ́ ní ńlá òun ò jẹ́ ní ńlá alówó lọ jùlọ abímọ jùlọ a ní àwọn dáadáa jùlọ ọlọ́run ọba ta ara eléyìn ó jẹ́ kó jẹ́ àdánwò fáwọn èèyàn kan wọ́n tara eléyìn wọ́n tara ìmọ́gbà fún òjìṣẹ́ ọlọ́run ọba wọn sọlọ́wọ́n bá ń ṣàlàyé fún wa wípé wàjà alùnà ba'adakum li ba'adin fitna ọlọ́wọ́n bá lóun ṣe ẹnìkan apá kan nínú wa ọlọ́wọ́n bá ṣe fún àwọn apá kan ní fitna àwọn èèyàn kan mọ̀ torí pé àwọn tí wọ́n gba Islam wọ́n jẹ́ àwọn ẹni yẹpẹrẹ ah, àwọn ò tí ì ní gba Islam o táwọn bá fẹ́ gba Islam káwọn ẹni yẹpẹrẹ yọ kọ́kọ́ kú náà káwọn tó wá gba Islam so ọlọ́run bá jẹ́ kí àwọn ẹni yẹpẹrẹ lọ́kọ́ gba islam yẹ kó jẹ́ fitina pa àwọn táwọn fi sori bú lálẹ́ kìámọ́ so bọ́lọ́run bá ti máa ń ṣe nìyẹn ọlọ́run bó lẹ́tún yín àwọn kèfèrí náà kì í ẹ̀yin mùsùlùmí mo fẹ́ mo fẹ́ mo fẹ́ dán ìmánì yín wò ọ̀là ẹ̀yin kèfèrí ẹ máa fìyà jẹ àwọn mùsùlùmí wọ́n sì máa pa wọ́n wọ́n sì máa fìyà jẹ wọ́n ẹlòmíkan lẹ́ta ẹ̀rẹ́ pé ah òun ò sí islam mọ̀ òun ti lọ́ọ́ di kèfèrí fitina tó tún jẹ́ fún un ọlọ́run bá lóun ṣe àwọn kan nínú wa ní fitna fún àwọn èèyàn kejì fitna orí ẹ̀sìn nìyẹn bẹ́ẹ̀ náà lórí ọ̀rọ̀ ọlẹ́ ayé ọlọ́run ọba ṣe pé ẹni tó lálàáfíà kẹ́ni bá já láàárẹ̀ kó dúró báyìí kó máa wo ẹni bá lálàáfíà pé ah ìwọ lọ́run ẹnìkan ló sì ní àlàáfíà báyìí tẹ́mi ò sì ní àlàáfíà ọlọ́run ṣe fitna fún un àwọn tẹ àwọn tẹ tí olówó lọ́dún jẹ́ tálákà àwọn tẹ ayé tálákà àmọ́ wo àwọn olówó ah ọlọ́run eléyìí ní gbogbo ohun tó tó bá fẹ́ náírà ní ìsìn ni ó máa mú jáde bí ti yọ mọ́tò kan ní yọ kejì bí ti ń kọ́lé kan ní kọ́lé kejì sọ abẹ́rẹ́ sí máa ronú pé ìjọ tòun náà tó wá dá báyìí ọlọ́run bá ṣe wá ní fitna fúnra wa ni kò ṣe wá bá kankan náà àwọn kan ó ní àwọn nǹkan kan tẹ́pẹ́ ọlọ́run ọba ó fún wọn àwọn kan ò wá ní ní àwọn nǹkan yẹn yóò wá jẹ́ fitna fúnra wa ọlọ́run bá ṣe wá ní fitna fúnra wa. so ọlọ́run bá ń ṣe àlàyé kálíbà àmọ́ yìí pé ẹnì kọ̀ọ̀kan o nǹkan tá a jẹ́ fún ara wa òun náà ní kíni o òun náà ní fitna òun náà ní nǹkan pé a jẹ́ fún ara wa gẹ́gẹ́ bó ti wá nù àdìsí pé wà muslim wọ́n ni ọlọ́run ọba ìyá àdúgbò himar òun náà ló gba sọ fọ́jú sẹ́yìn yakulu lọ ọlọ́run ọba ń sọ pé òjíṣẹ́ ọba èmi ọlọ́run ọba ń tẹ̀sí ẹni ebe pé ó rí àwọn èèyàn pé o fẹ́ kí wọ́n gba islam báyìí òun ò sì ní gba islam ó gbé ah sọ̀rọ̀ òtí ìyẹlé tó ní ah ó yẹ kí ti gba islam òun wọn ó sì máa banújẹ́ nítorí ẹ̀ ọlọ́run máa ń tẹ̀sí sí ọlọ́run máa ní. ní ìní mubtalik wà mubtalin bíkà ó ní pé wà mubtalin gẹ́rọ́kà bíkà ó ní pé ìwọ ìṣọ́lọ́wọ́ bá mo tún wá ń tẹ̀sí àwọn míì náà pẹ̀lú tiẹ̀ náà. àmì náà máa wo òjíṣẹ́ ọlọ́wọ́n ba ẹlòmíràn tó lójíṣẹ́ ọlọ́wọ́ pé ọmọ tá a bí ń dí òní lára à nígbà fún kò sí nígbà tó ọlọ́wọ́n ba látara rẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́n bá ti ṣe àwa tá a jọ́ mi ènìyàn ọlọ́wọ́n bá ṣe wá ní kíni o ó ṣe wá ní àdánwò fún ara wa ọlọ́run wá ní àtẹ́sùbìrù ọlọ́run ọba ní kí a máa jura wa lọ kọ́lọ́run ọba ó yọ ọmọ kékeré kó ju àwọn tó bá nílé ayé kó ju gbogbo wọn lọ ọlọ́mọ fẹ́ wò yí pé àtẹ̀sìmìrú ẹ̀yin ọmọ ènìyàn ọlọ́mọ fẹ́ wò yí pé sẹ́yìn ọmọ ènìyàn sẹ́ẹ̀sì lè jẹ́ ẹni tó ṣe yí pé yóò lè jẹ́ ẹni tí ó ṣe sùúrù wọ́n ní àwọn afáà ní pé ọlọ́mọ wọn ní pé òtún amẹ́nà pé amla tẹ̀sìmìrú ọlọ́mọ fẹ́ wò pé sẹ́ẹ̀sì sùúrù àbẹ́ẹ̀ ní ṣe sùúrù àfáà gbà bẹ́ẹ̀ pé istifam tọ́lọ́ bá bẹ́ẹ̀ sọ nìyẹn ọ̀nà pé ọlọ́mọ bá máa mú istifam wá tó jẹ́ pé nítorí gbà lérò gangan ni àlà amúrò náà ni pé àṣẹ ọlọ́run pé fàṣbírù kẹlẹ́bà rẹ̀ sàn ọlọ́run bá yẹ ṣe sùúrù ni ó nítorí ọba bá ṣe fáwọn èèyàn kan tọ́lọ́run bá fún wọn tó ju tiẹ̀ lọ má dààmú má wàhálà má ṣe kéèta má dààmú ara rẹ lórí ẹ̀ ju pé kọ́ ọmọ abẹ lọ́wọ́ ọba dáwọ́ rí pé nǹkan tẹ́kọ̀ọ́ náà balẹ̀ àṣìfún gbèsè ayé ẹ̀ ló mọ àbíkọ́ wa máa jẹ́ tó ṣe pé yóò máa wá ìtòkìrí ìbínú ọlọ́wọ́ bá pẹ̀lú ọlọ́ba ṣe fẹ́ ní kejì rẹ̀ ọgbọ́n ṣe bẹ́ẹ̀ ni fàṣibírù ọlọ́ni ẹ ṣe sùúrù dọ́lọ́mọ bá ń sọ náà ni pé ẹ ṣe sùúrù pẹ̀lú ọlọ́mọ bá ṣe fẹ́ nìkan tó ti ṣe fẹ́ yìí ẹ ṣe sùúrù pẹ̀lú ọlọ́mọ pé kò lè ṣe fún yín láéláé tó ń gbẹ mẹ́wàá lẹ́gbẹ̀ẹ́ yóò rí pé eh, tó dẹ̀ di pé àwọn tí àwọn jọ lu òun ti dàgbà lágbà débi pé àti bímọ tó pọ̀ òun lè sí fóun mọ bẹ́ẹ̀ ọlọ́run sì fún lọ́mọ ọwọ́ arẹ́ nìkan dẹ́ pé òun ti bímọ àìmọye ọmọ ti pọ̀ tẹ́lẹ̀ sọ ọ gbọ́dọ̀ ṣe sùúrù ọlọ́mọ àbísà náà wò fún ni pé ah tí wọ́n dẹ̀ jọ lu kéékèèké náà fi dàgbà lágbà tó wọ́n sì ní kankan ọlọ́run àníkéyẹ lẹ́yìn ọ̀dọ́ ọmọ tó pọ̀ tẹ́ tó wá ń ṣe dáadáa fún ọ gbọ́dọ̀ ṣe sùúrù ọ gbọ́dọ̀ ṣe kéétẹ́ńtìn so ìtẹ̀yìn ọba lè bá mọ̀ yẹn ó ti ṣe sùúrù pẹ̀lú ẹ̀ pé ẹ̀sán tí ilé ayé yìí ti ń bọ̀ wá tán ni gbogbo tí kálukú wá ń wo ohun tí ń bọ̀ wá tán ni sọ ẹ̀san ọ̀dọ̀ Ọlọ́run ọba náà nìkan tó yẹ pé ó tóbi jù a sì lẹ́tọ̀ sẹ́tàn ẹ̀san ọ̀dọ̀ ọ̀dọ̀ Ọlọ́run pẹ̀lú ìjọsìn tá a bá ṣe náà ni lára àjọsìn náà wà ní sọ́bùrù wa so lára àjọsìn ni kéèyàn ò ṣe sùúrù wa tó pé ẹ̀san rẹ̀ so Ọlọ́run ọba ní ìnáma ìwà fa sọ̀bìrúnà àjọrọ̀ bìgẹ́rì ìsàbì àwọn tó bá jó ní sùúrù Ọlọ́run ni á fún ọlọ́ni ẹ̀sán bẹ́ẹ̀ pé wọn ní ṣe kí ni tí wọn ò ní lè sírò tán àwọn afa gbàgbé ọ ẹ̀sán bẹ́ẹ̀ pé wọn ò ní máa kó èrè wọn lórí ẹ̀ ọlọ́ba máa fún wọn lórí ọlọ́ba máa gbé fún wọn tó kí wọ́n ṣe wọ́n jẹ́ ẹni tó ṣe kí ni o ẹni tó ṣe sùúrù náà. ọlọ́ni wa kana rabbuka basira ọlọ́run ọba tó jẹ́ tó ní ká ṣe sùúrù yìí ọlọ́run ọba ìkúkú wò wá ní ó ń wo máa ń yasbiru wà máa ń la yasbir ọlọ́run ọba ń wo ẹni tí ó ṣe sùúrù àti tí ó ṣe sùúrù bọ́lọ́run ti kọ́ ọmọ àwọn kálukú nì tí wọn gbé eléyìí ọmọ lépa eléyìí òun fẹ́ fa burú kan ọlọ́run bá máa wò náà ẹnìkan ti máa gbé wẹ́ ọlọ́run mọ́jọ lálágbájá ó bàjẹ́ ó bọ́lọ́run sàánú èmi náà ọlọ́run ọba àwọn méjèèjì so ọlọ́run bá ń wo ẹnì kíní kejì ni ẹni tí ó ṣe sùúrù àti tí ó ní ṣe sùúrù wàkánà rọ́bùkà bàṣírọ̀ ọlọ́run bá yọ̀ ti ń wo àwọn méjèèjì ni نعم وقال الذين لا يرجون لقاءنا ọlọ́run bá bẹ́ tún ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí lára àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ọlọ́run lọ́ba ti fún wa lésì yẹn wọ́n ní kọ́ ẹ̀ka níbi ọlọ́run bó máa jẹun ọlọ́run fún wa lésì kọ̀ọ̀lọ́ká níbi ọlọ́run bó máa rìn lọ́jà ọlọ́run bá fún wa ní èsì òwò àgbẹ̀ àwọn tó ṣáájú lọ wọ́n ṣe gbogbo àwọn nǹkan báyẹn ọlọ́run bá fún wọn lésì wọ́n tó wá fẹ́ sọ̀rọ̀ míì tẹ́kùn wọn tó ti sọ síwájú náà ọlọ́run bá tó fẹ́ fún wọn ní èsì rẹ̀ ọlọ́ni wa kọ́ lálẹ́dínà láyẹ̀rìjú nálẹ́kọ̀ àná ọlọ́ni àwọn tó ṣe wípé wọn ò ẹ̀spẹ́tì wọn ò fi sínú ẹ̀mí wọn pé àwọn pàdé ọlọ́wọ́n bá nǹkan tí wọ́n ní náà ni pé nǹkan rúlẹ̀ báàsì àwọn tó ń jẹ́ àwọn kèfèrí onáà ni pé wọ́n ń ta kọjọ́ gbèdè àwọn òbí kò sí gbèdè gẹ́gẹ́ jáde ọ̀rọ̀ láyé ni jù náà ni kọ́ àná àwọn tí wọ́n ta kó pé kò sí ti ń jẹ́ pá èèyàn dìde resurrection kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn tí wọ́n sọ jáde lẹ́nu wọn nìyí torí pé wọn gbàtọ́ náà wọn ba wọn ni láwùlà. ẹ̀rí wọ́n ní ẹ̀wò táwọn ọba tiẹ̀ gbà gan-an àwọn èèyàn parí kí a mọ̀ ṣẹlẹ̀ tá a gbà kó jíṣẹ́ yìí olódodo ni pé àwọn fẹ́ kó jẹ́ yìí pé kí ló tọ́nà wọn ọba ò lè ní kí màláìka ò sọ kalẹ̀ kí àwọn màláìka kan wá kọ́ ẹ pé kó wá ibìkan wà dẹ́gbẹ́ ní sọ́tún ìṣẹ́rà wọn ni àwọn tá a ti yàbí láì wal màláìka ti kọ̀ bí ìlà so kó ṣe láwọn ọkọ mú wá ọlọ́run ọba àtàwọn màláìka kí wọ́n wá ń jẹ kọ́ sọ pé ìwò òjíṣẹ́ ọlọ́run ọba yìí wò eléyìí ìnáwó la sọ́ọ̀dì ẹtí bá yín sọ̀rọ̀ yìí olódodo ni ó ti tán abẹ́ lásán náà nu kásì gbà so wọn náà fẹ́ bá wọn kí ló dé kí ló dé kí ló dé ọlọ́run ọba gan ló wá fẹ́ ká gbà kí ló dé láwùlà ṣé ọlọ́run ọba ò lè sọ kalẹ̀ ní alẹ́ yìí náà màláìka ṣé ọlọ́run ọba ò lè ní kára màláìka ò sọ ṣé báwo ló bí wọn ẹ gbọ́dọ̀ wọn sọ kalẹ̀ náà nǹkan táwọn tó ń jẹ́ pé àwọn tó ń jẹ́ àwọn kèfèrí eléyìí nǹkan tí wọ́n ń sọ náà wọ́n ní àwọn ọ̀nà ọ̀rọ̀ gbànà ah, ah. ẹ̀tọ́ yẹn ah. ọba gbà fún ẹ̀kẹ́yìn orí já àbí sáà lè bá wa náà ni so wọ́n ń gbé lọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run ọba pé àwọn fẹ́ jẹ́ ẹni tí ó rí ọlọ́run ọba wọn ọlọ́run ọba ò lè sọ fún ọlọ́run ọba lè sọ bí ọ̀run fún yẹn láti jẹ́ pé kéèyàn ò rí ọlọ́run ọba rárá so èèyàn ò lè rí ọlọ́run ọba rárá so ẹni tí ó bá rí ọlọ́run ọba ó ti jọ́ gbé dàlùkì àmọ́ káyọ̀ tó rí ọlọ́run ọba eré nìkan ló kó rinlẹ̀ lọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn àfáà wípé gbogbo pé ìrí ọlọ́wọ́n ọba táwọn ènìyàn sọ pé bẹ́ẹ̀ nìkan rọ ọlọ́wọ́n ọba wọn sọ pé àní gbà pé ó fi dì múlẹ̀ òun náà ni pé ìgbà táwọn lè rí ọlọ́wọ́n ọba òun náà ni kí ni ọjọ́ gbèǹde alkiyama so wọ́n ń sàlàyé fún wa wípé àwọn onírọ̀ ọ̀rọ̀ bánà àtẹ́jọ́ àwọn kèfèrí wọ́n ní sáà lè rí ọlọ́wọ́n ọ̀yẹ̀ká ọlọ́wọ́n kọ́lọ́ òṣìṣẹ́ ọlọ́wọ́n bá yóò innahu la sadiq olódodo ni so ó yẹ kínú nǹkan báwọn lè bá àsìkò ó yẹ kó lè ṣẹlẹ̀ nam. laqad istakbaru fi anfusihim. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí laqad istakbaru fi anfusihim ọlọ́ni wọ́n jọra àwọn lójú ah, ọlọ́ni wọ́n ti jọra àwọn lójú pọ́ọ́ ọlọ́ni wọ́n máa bí àwọn tó bá jẹ́ pé wọ́n bá ti jẹ́ pé wọ́n rí nǹkan jẹ láyé ń bì bóyá wọ́n lówó lọ́wọ́ bóyá wọ́n kàwé bóyá wọ́n nípò tí wọ́n bá ń sọ̀rọ̀ báyìí with confidence ni bẹ́ẹ̀ làwọn tó ń jẹ́ àwọn kèfèrí náà so ìgbéraga kò lè má wà lọ́dọ̀ ẹ̀ńdọ́ ẹ̀yọ́ bá ti jẹ́ pé ó bá rí pé ah, àwa tá a bá tẹ́ ẹ̀yìn bá fẹ́ jẹ nǹkan nínú ìlú ìyàwó alẹ́ ká fi jẹ́ tẹ́wọ́n bá jójúṣe ọlọ́gà alẹ́ ká fi jẹ́ so irú nǹkan bá ìgbéraga yẹn ti wà lórí ìgbésí ayé wọn nínú ẹ̀mí wọn sọlẹ́ ló fi jẹ́ pé kí wọ́n máa béèrè àwọn àbéèrè oríṣiríṣi irú àwọn kan bá ọlọ́ni lakọ́dí stakbaru fi àǹfùsì ọlọ́ni àwọn èèyàn yìí nínú ẹ̀mí wọn títóbi ti wà pé àwọn náà ti rí títóbi nínú ẹ̀mí ara wọn so wọ́n ti wo pé ah, ah, ẹni ńlá làwọn ẹni títóbi làwọn so tẹ́nìkan wá fẹ́ máa gbé kankan wá sọ́dọ̀ wa ó yẹ ká request pé a fẹ́ mọ òdodo kíní yẹn gangan ó yẹ ká máa request bẹ́ẹ̀ ọlọ́ni wa á ta òòrùn ọlọ́ni àwọn èèyàn tá à ń sọ yìí ọlọ́run ni àtàwọn òtúwọ́n kẹ̀bí ìrọ̀rùn ọlọ́run ni àwọn èèyàn yìí o wọ́n ti jẹ́ ẹni tó ṣe wípé wọ́n ti kọjá àlà ọlọ́run ni wọ́n ti kọjá àlà òtúwọ́n kẹ̀bí ìrọ̀rùn ọlọ́run ìkọjá àlà tó jẹ́ pé ó lágbára ọlọ́run ni wọ́n ti kọjá àlà jù wọ́n ti kọjá ẹnu àlà ìkọ́dà gidi mẹ́ka ẹ̀ wọ́n kú òní kékeré ọlọ́run ló ti kọjá àlà tó yẹ pé inú súrà kan ní sọ́tù gọ́ọ̀pì ráyà fifty six ọlọ́run ọba ní infi sùdúrì im ìlà kíbrù mọ́ ohun bìbà àlèkì ọlọ́run tí ń bẹ nínú gbáyà wọn ọlọ́run ní ìgídímọ́ká ń bẹ nínú gbáyà wọn kódà àwọn ò lè lo gídímọ́ká ìtàn ibi tó pọ̀ dé <laughs> ọlọ́run ní wọn mọ́ ohun bìbà àlèkì wọn ò lè rí ibi tí gídímọ́ká yẹn dé tí wọ́n ti jọra wọn lójújù tí wọ́n gbà ìgbé kò sẹ́ni tó lè má wọn tí wọ́n bá dé pé kò sí tó lè ṣẹlẹ̀ kò sí tó fẹ́ ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé tó lè ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹlòmíì á máa wó oògùn débẹ̀ ẹlòmíì á máa wá nǹkan débẹ̀ ẹlòmíì á máa tó o pé òun ní ìgbésí ayé òun kò sí tó lè ṣẹlẹ̀ sóun ọmọ èèyàn gbọ́dọ̀ jọrọ ẹ lójú rárá ó ti gbé kí ni máa ká ẹ ó ti gbé bẹ́ẹ̀ wọ̀ nìyẹn sọlá ọba sọ fún wa pé irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wàá ta òtún wà lọ́wọ́ fi kọlifáì òtún wà wọn ọlọ́run ọba mú wa láti lè ṣàbàyánù lìbàyánù náà irú òtún wà tiwọn ọlọ́run ni wọ́n ti kọjá àlà Ah, ọlọ́ni kọjá láyé ti tóbi jù ọlọ́ni ó ti tóbi jù lórí kọ́ máa béèrè irú àwọn àbéèrè tí wọ́n béèrè náà. sọlá ọba wa fẹ́ ṣàlàyé fún wa pé ẹ̀rí màláíkà ṣùgbọ́n àwọn ọlọ́run ọba ìṣesí ti wá súnà àtàwọn ọlọ́run ọba ẹ̀ lè ní màláíkà tí ó wà wá láwòrán màláíkà àwọn èèyàn rí màláìkà láyé àdúgbò sọ́là bẹ̀ súnrọ̀ ọmọ èèyàn ló wá tó wá bó ìṣọ́ lọ́wọ́ bá ṣùgbọ́n àwọn màláìkà pé ẹ rí màláìkà tí ó yọ sí yàn báyìí tí ó dẹrú bà yàn ọlọ́ni ẹ rí màláìkà ṣùgbọ́n kí èsì sìn ìgbàtẹ́yìn ó rí màláìkà ìgbàtẹ́yìn bá fẹ́ kú lórílẹ̀ ayé èèyàn máa rí màláìkà fáńdàlì kìá máa yóò tún rí màláìkà ọlọ́ni yawma yarawna al-malaika àwọn kèfèrí tí wọn ò nígbàgbọ́ sọ́jọ́ gbéǹde ọlọ́ni ọjọ́ tí wọ́n ó rí àwọn màláìka ọlọ́ni láàbù ṣírọ̀ yàwó máìdìn mi. ọlọ́ni kò sí ìròdùnú kankan ìjọ náà tó ká màláìka ó wà ní láti wá fún àwọn èèyàn ní ìròdùnú nígbà tí wọ́n bá fẹ́ kú ó yẹ pé ọlọ́ni àwọn màláìka ó sọ̀kalẹ̀ láti wá máa jẹ́ pé yóò ètò wọn fún àwọn tí wọn bá jẹ́ àwọn mùmìnì ètò wọn máa fún wọn ní ìrònú náà ni pé alátakọ́ fún wàlàtà sánú ẹ̀yin tí ẹ má bẹ̀rù ẹ má bànújẹ́ so gbólóhùn yìí òun náà ni ó máa jẹ́ pé wọ́n ó fi àwọn tí wọ́n jẹ́ àwọn mùmìnì wọ́n ó fi wọn lọ́kàn balẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n bá jẹ́ àwọn kèfèrí ọlọ́run ọba ní ìgbà náà wọ́n fẹ́ gbẹ̀mí wọn ní sọ́tàn fà láyà fifty ọ̀wẹ̀ wà láwùtàrọ̀ ìsì fà alẹ́dínà káfàrú ọlọ́run ní wá wo tí ọba nígbà tó dé pé àwọn tó jẹ́ àwọn kèfèrí nígbà tí àwọn tí wọ́n jẹ́ àwọn yàtàwá palẹ̀dínà káfàrú àlùmàláìkà táwọn màláìkà bá fẹ́ gba ẹ̀mí wọn àwọn màláìkà tó gbẹ̀mí wọn ọlọ́run ní yẹ̀dùrùbù náà ojú àwọn wá àdìbàrò ọlọ́run wọ́n máa gbá wọn lójú wọ́n máa gbá wọn lẹ́yìn wọ́n máa gbá wọn mú ni ọlọ́run wọ́n máa dàkúkù bù wọ́n tó pé èèyàn burúkú ni wọ́n nígbà tí ọlọ́pàá bá gbá èèyàn burúkú mú bí wọ́n ti máa nà án ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n ti máa nà án nígbà tí wọ́n fẹ́ gbẹ̀mí wọn ọlọ́run ti sọ pé láàbù ṣòro ọlọ́run ni kò sí ròódùnú kankan ìdí ọlọ́run ni àwọn yẹn ò ní í ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn tí wọ́n àwọn èèyàn burúkú àwọn èèyàn àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn burúkú yìí nígbà tí ọlọ́run ọba tó bá fẹ́ di pé ó fẹ́ jẹ́ ẹni tó bá fẹ́ gbẹ̀mí wọn sọ ọlọ́run máa ń ṣàlàyé fún wa pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n máa jẹ́ ẹni tó ṣe yí pé ẹ̀mí wọn ní gbígbà wọ́n ó rí àwọn màláìka tí máa gba ẹ̀mí tó yẹ pé mọ́lákùlì mọ́ọ̀t òun náà ló jẹ́ olórí gbogbo wọn àwọn màláìka yẹn ó ṣetán láti wá gbé ẹ̀mí ẹni tó bá jẹ́ ẹ̀mí àwọn tó ń jẹ́ àwọn kèfèrí so ìgbà tí wọ́n gbẹ̀mí àwọn kèfèrí ìgbà tipátipá ìgbà nira ni ṣùgbọ́n ìgbà ẹ̀mí àwọn ìgbà ìgbà tí wọ́n gbẹ̀mí àwọn mùsùlùmí ìgbà tó jẹ́ ìgbà ìrọ̀rùn ni òun náà ni ó máa jẹ́ nǹkan tó kọ́ gbẹ̀mí àwọn mùsùlùmí tẹ́mátì wá wà lẹ́gbẹ̀ẹ́ wọn tẹ́mátì fẹ́ gba ẹ̀mí yìí àwọn ọ̀rọ̀ kó máa jẹ́ ẹlẹ́nu àwọn tán jẹ́ àwọn màláìkà tí wọ́n wà ń bẹ̀ àwọn ọ̀rọ̀ gidi tí ó máa jẹ́ búṣírọ́ àwọn ọ̀rọ̀ tí ó máa jẹ́ ìró òdùnnú oníwọ̀n máa sọ fáwọn tó jẹ́ mùmìnì ṣùgbọ́n àwọn tó bá jẹ́ àwọn kèfèrí wọ́n ní ah ọ̀rọ̀ tó máa jẹ bíi pé ìyá tó ń lọ bá lónìí ìyá ńlá ni o ìyá tó máa lọ bá lónìí ìyá ńlá ni. lẹ́gbẹ́ náà àdìsí kan tó pé bàbá abiná á sì gbà wá ó ní àwọn màláìkà yìí wọ́n máa sọ lè rú ìlú mọ́mìn fún ẹ̀mí mọ́mìn ni pé òkúrújì ayàtọ̀ nafsu tọ́jìbà wọ́n ní pé jáde ìwọ ẹ̀mí tó jẹ́ pé o jẹ́ ẹ̀mí tó dáa fìlìjásádì àtọ́jìbì tó wà nínú ara tó dáa kúntìtàmùrìnà tó jẹ́ pé ìwọ náà o ti jẹ́ ẹni tó jẹ́ pé ara yìí o ti ń tún ṣe dáadáa òkúrújì ìlàrá in wàrà ìhánìm wàrọ̀ bin gẹ́rì godman máa lọ síbi kí ni o ìgbádùn ìdẹ̀kùn lọ́sọ́dọ̀ ọlọ́run ọba tí ò ní máa jẹ́ ẹni tí ó máa bínú sí ọ irú gbólóhùn yìí òun náà ni ó máa jẹ́ gbólóhùn tí wọ́n máa sọ fún ẹ̀mí mùmìnì ẹ̀wà rí ẹ̀mí kèfèrí àwọn gbólóhùn tí wọ́n máa sọ fún náà ni ìwé ẹ̀mí onídọ̀tí ìwé ẹ̀mí rádaràda yìí so wọ́n máa gbà ní tipátipá so eléyìí yóò máa jẹ́ ìnira ìdàkejì lọ́rọ̀ tí wọ́n sọ yìí náà ni wọ́n máa jẹ́ nǹkan tó yẹ pé wọ́n máa sọ fún ẹ̀mí àwọn tó bá ti jẹ́ kèfèrí ọlọ́run sọ pé làbúṣọ̀rọ̀ yàwó máa ìdè lẹ́lẹ́mọ̀jẹ̀rẹ̀ ìró ìdùnnú kankan ò ní máa sí ní ọjọ́ tá à ń sọ ìtẹ́ àwọn èèyàn ò rí mọ́ tẹ́ẹ̀rí màláìkà ẹ̀yin tẹ́ẹ̀ ń kọ́lù fún màláìkà ìjọ tẹ́ẹ̀rí màláìkà kò ní sí ròdùn fún yín ẹ̀yin tẹ́ẹ̀ jẹ́ mùjìrìmí so kò ní sí ròdùn kankan fáwọn mùjìrìmí tí wọ́n wá pé kí màláìkà ó sọ kalẹ̀ náà. ويقولون هجرا منثورا ọ̀rọ̀ ويقولون هجرا مهجورا wọ́n sábà fẹ́ pé wàyàkùlù náà yí àwọn apọ́nítẹ̀ sílù wọ́n ní ta ni ó máa jẹ́ ẹni tó ní fáìlì wàyàkùlù so wáwùlì jamaa tó wà ń bẹ́ẹ̀ wọ́n ní ta ni ó máa lọ máa bá so àwọn tó ń jẹ́ àwọn apọ́nítẹ̀ sílù wọ́n gbà pé àwọn kèfèrí òun náà ni ọ̀rọ̀ yóò lọ máa jẹ́ nǹkan tó yẹ pé aláàkọ́ nǹkan tí wọ́n kọ́ gbà nìyẹn pé àwọn kèfèrí ọ̀rọ̀ tí wọ́n máa sọ náà ni pé ìjìrán màjúrán wọ́n ní àwọn tó jẹ́ àwọn alárúbáwá wọn a máa jẹ́ tí ó máa sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n bá rí pé ọ̀tá àwọn wọ́n pàdé ọ̀tá wọn so wọ́n máa ń sọ ọ̀rọ̀ yìí ní wọ́n máa ń gbé sí ọ̀rọ̀ yìí pé ah kí Ọlọ́run bá kó dáàbò bà wọ́n bí wàhálà yìí so eléyìí máa jẹ́ ọ̀rọ̀ tó yẹ pé wọ́n máa ń sábà jẹ́ ẹni tí wọ́n máa tí wọ́n máa support àwọn pé jọ̀ọ́ mọ̀ ṣe nǹkan tó fẹ́ ṣe fún mi jàre ìwọ ni fún ọ kó fìyà jẹ mí o mọ̀ fìyà jẹ mí o so ìwọ ni fún ọ kó fìyà jẹ mí o náà wọ́n máa sọ fẹ́ wọ́n ní yakulun wọ́n máa sọ fún àwọn màláìka náà bẹ́ẹ̀ wọ́n máa sọ fún àwọn màláìka pé hijron mahjuron pé ah wo mọ sẹni sí mi o mọ fi àjẹ mi o gbogbo ọdún fi ṣe mi o mọ fi ṣe mi o ni wọn bẹ̀rẹ̀ sí máa pariwo bẹ́ẹ̀ náà ti máa pariwo fún ọ̀tá wọn so wọ́n ní ààyè wọ́n ní ọ̀rọ̀ yìí ó dàbí ó wà ní mọ́díùlù ìsì àdá ìmọ̀ wáàbò lọ́wọ́ ẹni tó bẹ́ẹ̀ fìyà jẹ èèyàn pé kó má fìyà jẹ èèyàn ìpè ilé máa jẹ́ nǹkan tẹ́ pé àwọn tán jẹ́ àwọn mùjìrìmùn wọ́n máa sọ. so ẹlẹ́ẹ̀kejì náà ni pé ká gbà pé wáwù jàmá yẹn àwọn tó lọ rí fáà lọ bá náà ni àwọn tó jẹ́ àwọn màláìkà ká gbà pé náà ni olè ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn tán jẹ́ àwọn fún tafsir òun náà ni wọ́n sọ so wọ́n ní ìjìrọ̀n mahjúrọ̀n ìpè wọn sọ fún ọ pé wò ó sórí lónìí o ó ti di èèwọ̀ fún ọ ìpè kọjá pé ìró tá a fẹ́ fún ọ ìró tá a máa fún àwọn olùpayọ̀ ọlọ́run bá kọ́lá máa ìró ìdùnnú tá a fún àwọn olùpayọ̀ ọlọ́run bá kọ́lá máa fún ẹ ó ti di èèwọ̀ fún ọ kó jẹ́ pé irú rẹ ọjọ́ tí ó wà lìjẹ́nà lónìí iná náà ni ó jẹ́ tó ṣe pé ọjẹ́ ẹni tí ó wọ̀ gbólóhùn yìí òun náà ni àwọn màláìkà yóò máa sọ pé wọ́n ti di ọ lọ́wọ́ kó má jẹ́ ẹni tó ṣe pé yóò lè jẹ́ ẹni tí yóò jẹ ẹni tí ó rere jẹjẹ níwájú ọlọ́run ọba àwọn apá wa sàrẹ̀ fún wa pé tí wọ́n bá ti pè nǹkan ní ijiru, nǹkan tí wọ́n dín ìyàn lọ́wọ́ ni wọ́n ní wọ́n pè kankan ní ìjírù ó wà ní bẹ́tìlá arab ibẹ̀ náà ni wọ́n sin Ismail sí wọ́n pè ní ìjírù Ismail ibẹ̀ ni wọ́n sin Ismail sí so wọ́n wà níbi bẹ́tìlá arab ibi bí wáyé wọ́n ní pé lẹ́anáwó yẹ́múnà tọ̀ wá fa àyàtú fúfi so àyàtú fufi, so àwọn tí wọ́n jẹ́ àwọn tó bá ń tà wá fúlẹ̀ ọlọ́run ọba so lẹ́yìn àwọn yẹmúná àtúwà so ó máa ń di gẹ́gẹ́ pé ó máa ń kọ̀ fún àwọn tí wọ́n ń tà wáf àyàtú fúfì tẹ́pẹ́ kò ní jẹ́ kí wọ́n lè tà wáf fún bẹ́ẹ̀ aráalé ọlọ́run náà níbẹ̀ ṣùgbọ́n bàtà ti sin Ismail síbẹ̀ so àyè yẹn ṣe ibi táwọn èèyàn lè gbà kọjá mọ́ so ti di àyè kan tẹ́ pé wọ́n ti demarcate so àwọn èèyàn wà tí ẹ gba ibi iwájú rẹ̀ kọjá so wọ́n yà pé wàyí náà máa yutọ́ fún mi wàrọ̀ ìhì òun náà ti máa ń ṣe tàwa so nǹkan tó dín wọn lọ́wọ́ nìyẹn tó ìkún wọn máa gba ààyè yẹn kọjá nínú ilé ọlọ́run ọba so àwọn àgbẹ̀ sórí o ìdíwọ́ ti ṣẹlẹ̀ sí ọba yìí o tẹ́ pé ìdíwọ́ yẹn á nì ọlọ́run bá tún wá qualify rẹ̀ pé màá júrọ̀ níbi tó tún lágbára dé àrọ́ mẹ́mu adùnmọ̀n èèwọ̀ kẹ́rẹ́ àdúnsọ̀dì tí àdúnsọ̀dì èèwọ̀ ọlọ́run bá ní pé ó wá jẹ́ ìfẹ́ pé a ti ti kí ni o ni wọ́n mọ̀ sọ pé ó ti ṣẹlẹ̀ sí ọ́n bì láéláé orí ìgbẹ́ni olè jẹ́ ní àlìjọ́ náà nìyẹn ẹni tí tí ó padà wá náà ni o ẹni iná ọlọ́ba ń fi ọ̀rọ̀ múlẹ̀ ni pé gbẹ́ni bá ti kú ní kèfèrí kò rí àánú kankan wájú pàdé ọlọ́wọ́n bá ni. وقدمنا إلى bẹ́ẹ̀ ṣe àlàyé fún wa ọjọ́ gbẹ̀ndé alkiyama òun làwọn apóńtẹ́f sí sọ fún wa pé ọ̀rọ̀ rere atabu tí wọ́n ṣe ń ṣẹ́ ọlọ́run ọba wa máa béèrè nǹkan lọ́wọ́ àwọn èèyàn ẹ̀rí ọlọ́run ọba ò ẹ máa túṣe eléyìí ẹ máa túṣe so ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa pé nígbà táwa fẹ́ túṣe àwọn kèfèrí yìí ọlọ́run wa kọ̀ dìímú náà ọlọ́run bá bá ti lu àwa ń ọlọ́run wa so kọ̀dímná ìlàmà amínú ọlọ́kan ìpètè ọkọ̀rọ̀ àbálẹ́ máa jẹ́ tí ó bẹ̀ wọn sẹ́ni àwọn akẹ́kọ̀ọ́ wáyé ìdá kọrọ àná ù tí a bá ti ń ka kùránì fàtẹ́bì kùránì ọlọ́ba akọ́lẹ́dẹ́ ń kàfà nàbí jìbìrì ló nàbí máa lo àwa tó pé pé máa ìlú wa wo sí àwọn kẹfìrí kí ló fẹ́ fi sí àwọn kẹfìrí sí ẹ lọ wusẹ́ wọn kọ̀dímúná amìlú mìíràn amàlìmù ọlọ́run ẹ lọ wusẹ́ táwọn èèyàn yìí ṣe iṣẹ́ tí wọ́n ṣe yìí ọlọ́run ẹ lọ wò amìlú nǹkan tí wọ́n ṣe èyíkéyìí iṣẹ́ tí wọ́n ṣe wọ́n wà débẹ̀ wọ́n bi iṣẹ́ tí wọ́n ṣe yìí nínú àwọn iṣẹ́ tí wọ́n ṣe ọlọ́run ní nígbà tí àwọn tá à ń sọ yìí ọlọ́run ní nígbà tí wọ́n bá dé ibi iṣẹ́ àwọn èèyàn yìí tí wọ́n bá fẹ́ wò ó ọlọ́run ní pàjẹ́ àná òun ọlọ́run ní àwọn àwọn ọlọ́run ọba á sọ iṣẹ́ náà di àbá àmàṣúrọ̀ so àwọn àpá àti wọn jẹ́ àwọn àpá onítẹ̀fsíìr wọ́n wá ṣàlàyé fún wa wípé kí ni ìtumọ̀ tí a fẹ́ fún àbá àmàṣúrọ̀ so àwọn apá onítẹ̀sí wọ́n mú àwọn oríṣiríṣi ìtumọ̀ wá alákọ̀ọ́kọ́ nínú ìtumọ̀ jẹ́ pé òun náà ló jẹ́ nǹkan tó ṣe pé òun ló gbajúmọ̀ tí àwọn apá tí wọ́n mú wá òun ni pé tí ẹnìkọ̀ọ̀kan wá tí a bá wà nù yàrá wa nígbà míì tí a bá wá rí i pé ihò kan ó jẹ́ nǹkan tó ṣe pé ó lu wọlé inú yàrá wa tí òòrùn bá ràn á máa rí òòrùn kan tí ó jẹ́ ìtànsán tí ó wà sínú yàrá wa nígbà tó òrùn yẹn bá wá wa ta a bá wọnú òrùn yẹn báyìí a máa rí kinní kan tí ó máa kù nígbà tó pé nǹkan kan kù báyìí nínú òrùn yẹn báyìí a máa rí báyìí nígbà tó kò sí nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọwọ́ sí báyìí bẹ́ẹ̀ so nǹkan tí ò wúlò fún kankan òun náà ọwọ́ ajẹ́ màá a máa ń káàkiri so nǹkan tẹ́kọ̀ máa wá láti inú ìtànsán oòrùn títànsán oòrùn bá ti lè wọ gbàbì kan inú kan wọlé báyìí nǹkan tí ń jáde rẹ̀ gangan àwọn afá máa ní kíni o àbá àn mọ̀nsóòrọ̀ so àwọn afá ni pé eléyìí gangan ni pé gbogbo àwọn kíni wa yóò yóò ti wá di kíni o àbá àn mọ̀nsóòrọ̀ so àwọn afá pè bẹ́ẹ̀ lára ẹlẹ́ẹ̀kejì táwọn afá tún pé òun náà ni pé wọ́n á tún máa pè ní eruku tá a kàn fọ́nká lásán ṣe é pé eruku nìyí eruku yóò di kan di nǹkan tẹ́ pé tí eruku bá wà dust tẹ́ ẹ bá lọ bí kan eruku ó lè dà sórí nǹkan kan so tí eruku bá di nǹkan tó wà ní fífọ́n ká yóò wà lórí nǹkan kò sí nǹkan yóò tún ba nǹkan yẹn jẹ́ ni kì í ṣe wípé ó kó àǹfààní kan kò kó dáadáa kankan bá nǹkan tí ń ṣẹlẹ̀ yẹn bí kò ṣe wípé ó kàn tó kó kí ni o ó tó kó ìdọ̀tí bá ni ọlọ́run àti gbogbo iṣẹ́ wọn pátá yányán yóò dà gẹ́gẹ́ bíi àásọ̀dì tí ó dà gẹ́gẹ́ bíi eruku tó àkànfọ́n ẹni wàá jẹ́ báńkì yóò dà gẹ́gẹ́ bí eruku tí afọ́nká lára ẹ̀ka náà fọ́n tẹ̀sí tún sọ fún wa ni pé wọ́n fi àyà kùránì wọ́n tún fi túmọ̀ kùránì wípé iṣẹ́ wọn ọlọ́run bá lè jẹ́ kó dà gẹ́gẹ́ bí eérú ẹ̀bọ̀dọ̀ anuswati Ibrahim àyà eighteen ọlọ́run ni masalu lẹ́dínà káfàrú bi rabbihim ọlọ́run ní àpèjúwe àwọn tó ṣe kèfèrí sí ọlọ́run ọba wọn ọlọ́run ni àmọ́lùhún karomad ọlọ́run ní iṣẹ́ wọn yóò dà gẹ́gẹ́ bí eérú tó bá dijọ́ gbẹ̀dà kíámà a bí ìrí òfìyà omi àṣìfìn ó dà gẹ́gẹ́ bí eérú tó jẹ́ pé àtẹ́gùn wa wá àtẹ́gùn wa lé pẹ̀lú ẹ̀ àtẹ́gùn wa lé àtẹ́gùn jì ni wọ́n ń fẹ́ pẹ̀lú ẹ̀ tó fẹ́ gbẹ dànù ọlọ́run ní láàyè kìdìrú náà mi máa kásábù àlàṣẹ ìlú ọlọ́run gbogbo nǹkan tí wọ́n ṣe pátá yẹn wọn ò lé ní nǹkan kó jọ ń ọlọ́run kan ní kátẹ́gùn fẹ́ dànù lásán ni bí ìgbà atẹ́gùn fẹ́ rú dànù ọlọ́run ní dhalika ọlọ́run pé bí o ti jẹ́ pé ọ̀rọ̀ àwọn ti máa já sí nìyẹn á jẹ́ àánú ètò pé ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó fojú hàn tó àwọn apá àtúntò yìí pé eléyìí ó lè jẹ́ pé ntọ́lá bá fẹ́ fi wé náà nìyẹn nínú àyà mi inú súra inú àwọn tó ń jẹ́ àwọn iṣẹ́ tí ó dà gẹ́gẹ́ bí gbígbà pé omi wà lójú títì ẹ̀rọ gbà omi wà mẹ́ àwọn tó bá ń travel gbà náà wọ́n níbi táwọn wó lọ́kàn lọ́kàn omi wà ń bẹ̀ ìgbà tó bá débẹ̀ wọ́n bá ní bómi mọ́. ọ̀rọ̀ pé yọ̀ọ́ dà gẹ́gẹ́ bí à ń pè é ná yà sábù ùzọ̀mọ̀ àánú mọ́ ọlọ́ni ẹni tó ń gbẹ bá ń gbẹ yóò lérò wípé omi ni ọlọ́ni àtá ìdájá àwò lámìyẹjì òṣè ìhàn nígbà tó bá wá àbá am mansuro ọlọ́run bá ní àwọn iṣẹ́ yìí àwọn tí wọ́n jẹ́ àwọn màláìka wa wọ́n ó débi iṣẹ́ àwọn kèfèrí ṣùgbọ́n àwọn kèfèrí tó bá àwọn kèfèrí náà wọ́n ṣe àwọn iṣẹ́ tó dáa láyé ẹ̀sìn nìkan ni wọn ò ní so ara àwọn tó jẹ́ àwọn kèfèrí wọ́n mọ ọmọ kan wọ́n lè lọ adopt ọmọ wọ́n dẹ̀ tọ́jú ẹ̀ wọ́n tún ṣàánú ẹ̀ wọ́n fún lẹ́kọ̀ọ́ yóò dẹ̀ ní ńlá yóò di gbogbo ẹ̀ so gbogbo iṣẹ́ yẹn wọ́n kàn wí sí ẹ̀ dànù ni wọn ò ọlọ́run báwọn wọ́n ṣàánú wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ràn yàn lọ́wọ́ wọ́n ṣe gbogbo nǹkan náà ṣe para yẹn yẹn wọ́n rò mọ̀lẹ́bí pọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ gbogbo tó ṣe kò ní lẹ́sìn kan wájú ọlọ́run bá gbogbo tó kó dé yẹn kí ló dé òbí lẹ́sìn lọ́dọ̀ ọlọ́run bá torí pé ó ti fi kú fúrù mà ìṣèkèbí sọ́lọ́run bá lọ pé ní ga jù láyé yìí náà ní ṣírkù àṣírkù bìlá ìmú nǹkan mi kéèyàn ọ̀rọ̀ máa sìn lẹ́yìn ọlọ́run ọba òun ló ga jù kò ní kéèyàn ó jèrè gbogbo dára tó yẹn ṣe láyé yóò jẹ kó kú dànù ní bí èlùbọ́ yóò kú dànù ni ṣùgbọ́n dẹ́gbẹ́ yẹn wá ti jẹ́ pé èèyàn gbé ímánì kékeré níwájú ọlọ́run ọba báyìí kódà kó jẹ́ pé iṣẹ́ kékeré ló gbé wa ọlọ́run bòdù sáà mi pẹ̀lú ẹ̀ yóò tún wá dẹ́tẹ́ bí yóò tún ránà ọlọ́run ọba so ní tó jẹ́ pé ilé ayé tá a wà yìí kò sí ní tọ́lọ́run ọba ní ìdí bẹ́ẹ̀ náà ni tọ́ à jẹ́ tọ́lọ́run ọba so tẹ́lẹ̀ ọba ti ní tọ́ à gbogbo iṣẹ́ tó rúde tó dáa ọlọ́run kọ́tìmù náà ilà náà ni a kà sí iṣẹ́ ṣùgbọ́n gbàdá bá débẹ̀ kò ní sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́ ó ti wà pẹ̀lú ọlọ́ni á wàá sọ di nǹkan tí ó dàgẹ́ bí nǹkan bí ìtànsán oòrùn àwọn eruku tí ń bẹ nínú ìtànsán oòrùn tó tàn wọnú láti inú òwò kan bó sì fẹ́ pé yóò kàn máa fọ́nká nínú àwọn ìtànsán oòrùn náà. Nam. ọlọ́ni ashabul jannati yawma idhin khayr ọlọ́ni asọ́ábùlì jannati yawma izin khairu mustaqarra wa ahsanu makila. ọlọ́nígbà tí ọ̀rọ̀ àwọn kèfèrí tí bá wá ń dìbà yẹn tí ọ̀rọ̀ àwọn kèfèrí tó di nǹkan tó ṣe wípé àwọn sáà ń pàdánù tiwọn ni sàwọn fìyà jẹ wọn lù wọn lálùbárà kí wọn tó gbẹ̀mí wọn jáde kó láyé ohun ti jẹ́ ọgbẹ́ni alikiyama àwọn tó ń jẹ́ àwọn akèfèrí yìí wọ́n tún pàdé nípa gbogbo dáadáa wọn ó tún wéṣì dànù wọn wá dẹni iná ọlọ́run ní asábùlì jannati àwọn tó ń jẹ́ àwọn ẹni àlìjánná yawma idhin ọlọ́run ọba ní àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni àlìjánná àwọn ni wọ́n jẹ́ khairul mustaqarran àwọn ni wọ́n jẹ́ tó lóore jù tí wọ́n ibi tí wọ́n máa gbé lóore jù gbogbo ibi tí wọ́n àwọn tẹ́jà àwọn kèfèrí bá ń gbé lọ ọlọ́run ni wọ́n ní ibùgbé ibùsọ̀kalẹ̀ sí mùsàkọ́rù èèyàn náà níbi téèyàn ń gbé ilé èèyàn ọlọ́run ni ilé wa gangan tá a gbé gangan náà òun ilé ìgbẹ̀yìn so òun ló dẹ́gbẹ́ ṣe pàtàkì fọ́mọ ènìyàn tọ́mọ èèyàn gbọ́dọ̀ kà sí tẹ́lẹ̀ pé ilé náà ni ná ilé náà sì làlìjánná mùsàkọ́rù náà ni méjèèjì ṣùgbọ́n ọlọ́run ọba ní àlìjánná asùnà tí mùsàkọ́rù rọ́rùn wà mú kọ́ ọmọ ni. ọlọ́run ọba ní àlìjẹ́nà ọlọ́run ọba ní a ah, ilé kan ni tó jẹ́ pé ó dáa pọ̀ ibùgbé kan tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó ṣe yí pé ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó dáa pọ̀ ọlọ́run ọba ẹ̀ eh, rí ọlọ́run ní iná ah, ibùgbé tó burú ní ibi tẹ́yìn ọ̀gbọ́dọ̀ gbàdúrà kọ́lọ́run jẹ́ kéèyàn ó gbé bẹ́ẹ̀ ní ibẹ̀ níná jẹ́ ọlọ́run ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn ashabul janna yawma idhin lọ́jọ́ tí yà bá ń jẹ àwọn kèfèrí tíṣẹ́ tí wọ́n wúlò fún wọn mọ́ iṣẹ́ táwọn ashabul janna wà wúlò fún wọn wọ́n wà máa jẹ́ khayrun mustaqarrun ibi tí ó jẹ́ ilé tiwọn yóò wà jẹ́ tó dáa púpọ̀ ọlọ́ni wa asanu makila makila ààyè sùnwọ̀n ọ̀sán àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí níjọ́ gbẹ̀ngà alkiyama ọlọ́run bá ń ṣe kí wọ́n ní àyè ìsunrun ọ̀sán tó dáa wọ́n máa ní àyè ìsunrun ọ̀sán tó dáa àbí àsìkò ìsunrun ọ̀sán tó dáa ọlọ́run bá ní àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ ẹni àlìjánná wọ́n máa ní ilé yìí ìmọ̀ sùn lọ́sàn-án gánà àpá ń pè ní kẹ̀yìlúlà kẹ̀yìlúlà yìí òṣìṣẹ́ ọlọ́run bá ní ẹ máa sùn ó sùn bíi ìṣẹ́lágó kúlé lórí làwọn àmì tiwa sòsọ́lọ́ bá ní kí ìlú sòsọ́lọ́ bá ní ẹ máa sunrun ọ̀sán fàyín náà ṣèyítọ́ náà láàyè kí ìlú fàyín náà ṣèyà àti láàyè kí ìlú ọlọ́ni àwọn ọmọ èsùn ní èsùn lọ́sàn àwọn tó máa wáṣẹ́ kí n ni pé wọ́n làwọn ti sàwọn èèyàn lọ́nà so ẹ máa jẹ tí ó máa jẹ tí ó máa sunrun lọ́sàn so oorun ọ̀sán yìí òun náà làwọn tó kọ́ jẹ́ gẹ́gẹ́ bá àwọn fún tẹ̀sí ti ṣàlàyé fún wa wọ́n ní oorun ọ̀sán yìí làwọn tó bá jẹ́ ní àlìjẹ́ náà òun náà ni wọ́n kọkọ sùn so oorun ọ̀sán yìí òun ni àwọn tó àwọn ẹni àlìjáná wọ́n kọkọ sùn ìkànnì àwọn tó jẹ́ àwọn sálàfù sọ́ọ̀lì náà ni sayid lọ máa pe ọba wọ́n ní ọlọ́run yẹ́kùrùbù lọ́wọ́ minal isad gbogbo gbogbo wa ìpátá aago méjìlá kí bá àwọn afáàtì sọ wọn wá ní gbogbo bá so ó jẹ́ kọ̀mísínà alifasana fifty thousand years ní gbèdéke rẹ̀ lórílẹ̀ ayé years wà dọ̀yìn sọ fún wa yìí pé àwọn tó jẹ́ àwọn mùsùlùmí ọlọ́run ó jẹ́ kí ìsáàbù yẹn ó rọ̀ lọ́rùn à ń pè gbogbo táyà pé tá a fẹ́ lò yẹn ká pè bíi láàrin four hours tọ́lọ́wọ́n bá fẹ́ lò àwa mùsùlùmí wọ́n ní yóò dàbí ìgbà tó jẹ́ pé a fi ń kírun tá a fẹ́ kírun maktuba kan bẹ́ẹ̀ a fẹ́ kí zuri ni o a fẹ́ kí asiri ni a fẹ́ kí mangrib ni o pé bẹ́ẹ̀ bí o ti rí nìyẹn bẹ́ẹ̀ náà ti tiẹ̀ wá tọ̀ ṣùgbọ́n sí àsọ́bẹ̀ pé àwọn mùsùlùmí tó dé àwọn tó ń jẹ́ àwọn kèfèrí yóò lágbára lọ́dọ̀ wọn <laughs> táwọn rí pé ah kìíní ìgùn gan ọlọ́wọ́ abẹ́ bí dààmú wọn ni so kí wọ́n lè bá a máa ìdààmú yẹn bí wọ́n ní wọ́n gbé ọlọ́run ọba wa ni yóò parí ẹ̀ láago méjìlá so fàyàkìlù alìjánná fìlìjánná so ọwọ́ bí aago ọwọ́ bàdánkìzúrì yẹn so àsìkò yẹn náà ni àwọn tó jọ máa jẹun náà wà jẹun náà àwọn ọmọ náà náà wà lọ sùn oorun ọ̀sán tí wọ́n náà nù náà wọn ò ní sùn o àwọn òní ronú sùn bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí ọ̀rọ̀ kọ́ fara balẹ̀ náà so oorun ìgbádùn ni oorun kìlú láyé ni yóò kọ́ sùn ní àlìjánná náà kọ́lọ́jẹ́ ni kọ̀ọ̀kan wọn lè sùn so wọ́n ti àlàyé fún wa yìí pé nìkan náà àwọn tó ń jẹ́ àwọn sálàfù sọ́ọ̀lì ìkírímà ni à ń pè ó ní ó bẹ́ẹ̀ sìn ẹ̀rọ láàrin àwọn yẹn ó ní ìnira àrífù sáà ó ní èmi mọ wákàtí alẹ́ ti yẹ́dúkùlù fi alìjánná ti jánná wàhálù náírà náírà ó ní mọ wákàtí pé àwọn ará alìjánná wà alìjánná táwọn ará ni ó sì wọ̀ náà ọwọ́ ni pé òun mọ̀ tó gbódì káyà yìí ọwọ́ ni iya sáà tó alẹ́ ti tẹ̀kúrò fi dúnìyà ìdá ìrìtìfà ìdúà al-akbar ó ní ìgbà náà ó máa jẹ́ kí ni onílé ayé mi ó lè ju ha tó gbẹ̀yìn tán nígbà tó bá kúrò tán yányán ni pé ìparí ju ha tẹ́ pé nǹkan tó kù ni ó di pé àsìkò zuri ló kù pé àsìkò yẹn gángan ìgbà náà ni àwọn tán jẹ́ àwọn èèyàn wọ́n lọ nu àlìjánná wọ́n lọ fún kẹ̀lúlà wọ́n lọ sun kẹ̀lúlà àwọn ará náà wà bọ́ọ̀lù bẹ́ẹ̀ ọlọ́run yóò dàbí fifty thousand years lójú wọn pẹ̀lú ìlú àti ìṣẹ̀lẹ̀ sí wọn tó bá tó wá dé nínú ní ọlọ́run tí wọ́n tún máa jẹ ìyàlọ́ ńbẹ̀ náà ni àtàwájú àwọn mùsùlùmí tẹ́pẹ́ yóò dà gẹ́gẹ́ bíi sọ̀látù bàtúbà irun gbàdé kan ra kírun kan ọlọ́run wa nígbà tó fara balẹ̀ nígbà yóò dé nínú àlìjáná ọlọ́run bá ń sàlàyé fún wa pé àlìjáná ọlọ́run bá pèsè rẹ̀ fáwọn tó ń jẹ́ àwọn mùmìnì ni láti jẹ́ pé kí wọ́n lè bá àgbádùn bẹ́ẹ̀ gbogbo ìgbádùn pátá yẹn ọlọ́run bá ti pèsè síbẹ̀ ọlọ́run bá fi ń sàlàyé fún wa pé àsọ̀hábùlì jánnà. ọlọ́ni àwọn tí wọ́n jẹ ní àlìjánná níjọ́ ọ̀gbẹ́ǹde alkiyama ọlọ́ni ibi tí wọ́n dùn sí tí wọ́n máa gbé ọlọ́ni ibi tó lóore ni ọlọ́run ibi tí wọ́n ti jẹ́ tí ó ọ̀sán náà ọlọ́ni nǹkan tó táàrí nǹkan tó tó sọlọ́n bá ṣàlàyé lè fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni àlìjánná náà. تنشقق السماء من الغمام ọlọ́ọ̀ba ó ní wàyáwó mọ̀tọ́ ṣàkókò sàmà bíl gàmán ọlọ́ọ̀ba wa fẹ́ ṣàlàyé fún wa kí a lè bá a mọ títóbi ọjọ́ gbéǹde alkiyama ọjọ́ kejì tí àwọn màláìka ó tún wá ọlọ́ọ̀ba fẹ́ ṣàlàyé ìbàdàn àwọn màláìka ó wà ìbàdàn yàrá fẹ́ kú àwọn màláìka ó wà sọlọ́ọ̀ba fẹ́ ṣàlàyé pé àwọn màláìka ó tún wá lọ́jọ́ kejì ọlọ́run bá dẹ́ ẹlẹ́fẹ́ sọ pé kó wá yẹn ọlọ́run bá gẹ́gẹ́ ó tún búkà wálé màlákù sọ́fà sọ́fà àwọn màláì ọlọ́run bó wù àdúrà bí àmà kò sí èméjì bẹ́ẹ̀ nílànà àwọn súnà kò sí ọlọ́run bá ní wà ọlọ́run bá gẹ́gẹ́ fún ara rẹ̀ wà tí ó gbé ọlọ́run bó gbé ọlọ́run bó gbogbo ọlọ́run máa mú gbogbo matwiyatun bi yaminihi gbogbo sánà ọlọ́run bó kájọ pẹ̀lú ọwọ́ rẹ ọwọ́ ọ̀tún rẹ yóò kárẹ́ lẹ́jọ pẹ̀lú owó sí rẹ yóò mú kó mẹ́ kò ní sí díẹ̀ kankan ọlọ́run bó jẹ́ kí la ayé ó wà bó ti wà àwọn ọmọ èèyàn ó tún wá wà bẹ́ẹ̀ náà ọlọ́run bó wà àmàlẹ́ka ni ó wà so ọlọ́run ni yawma tashaqqaqu sama. ọlọ́run bá ń ṣàlàyé fún wa wípé ọjọ́ dáhùn sọ ìyọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyámà sẹ́mọ̀tẹ́ ìwé ìbòdì tóbi tóyìí kò lúrí ọlọ́run bò jẹ́ olúrí ọlọ́run bá ní kò ní já ọlọ́run bìgẹ́rì ahmed kò ní òpópó ní kankan bá ti gbé dórí yẹn ìjọba sí àwọn ọlọ́run bá dé àní púpọ̀ mbẹ́ ọlọ́run yẹ́wò mọ́tò ṣàkókò sàmà bìlì gàmà èyí tí ń bẹ níwájú sánmà òun náà ni àwọn gàmà àtọ́wọ́pá àwọn èèyàn òdenu sánmà inú gàmà mù ni wọ́n lọ inú kíni o inú ẹ̀sùn jò tó wà láàrin làwọn yẹn lọ ọlọ́run ìgbà tí ọlọ́run á ní pé sánmà ò fà ya bìlì gàmà àwọn afáàní báyìí náà ni pé má àlì gàmà pẹ̀lú gbogbo àwọn ẹ̀sùn tó tó wà ń bẹ gbogbo ẹ̀ ló kó bẹ wọn gbogbo wọn ló kó bẹ pọ̀tà yanyan náà. ọlọ́run wa ni wà ní zilal malaika ọlọ́run ni èkejì tún ọlọ́run ni a wà sọ gbogbo àwọn malaika a sọ wọn kalẹ̀ tẹ̀nzíìlà ọlọ́run tí yóò sí iyèméjì nípa sísọ̀kalẹ̀ yẹn ọlọ́run wọn ó sọ̀kalẹ̀ ni àwọn tó ń jẹ́ àwọn mùmìnì ọlọ́run fún wọn láàyè kí wọ́n máa rí àwọn malaika tó ń sọ̀kalẹ̀ báyìí àwọn yóò dẹ̀ máa jẹ́ ọ̀run fún àwọn kébé inú ọmọ náà màláìkà wọ́n ra màláìkà jọ náà ṣùgbọ́n ọlọ́run jọ máa jẹ́rù fún wọn ṣùgbọ́n ọlọ́run ọba ó wà lẹ́nu sí pé yóò wà tí ó wà sínú ilé ayé bíi ìwọ ní fáwọn kébé láti ọlọ́run ọba ṣùgbọ́n àwọn ọmọbìnrin ọlọ́run bó sọ́dọ̀ ọ̀run wọn pé wọ́n rí wọn ọlọ́run ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé nínú ayé àyíká mọ̀ pé sánmà o ọlọ́run bá máa fàyà kú bẹ pẹ̀lú gbogbo àwọn ẹ̀sùn jọ ọlọ́run bó mú kú bẹ ọlọ́run sọ wọn sọ́tù Baqara two hundred and ten ọlọ́run ni al yanzuruna àyà tí àwọn ọlọ́wù fi zúlà lè ń mi nàlgàmà. ọlọ́ni àníyàn zuru náà ọlọ́ni gbogbo àwọn tó jẹ́ àwọn kèfèrí tí wọ́n bẹ láyé tí wọ́n ń ṣe kèfèrí kò sí nǹkan tí wọ́n ń expect ìjọ ìyá àwọn ni wọ́n ń expect jẹ́bí ọba máa wá fi zúlà lè ń tọ́lá ọba bá ń bọ̀ báyìí ọlọ́run ọba ó ní àwọn bòójì kan tó jẹ́ àwọn àwọn kan tí ó rọ kiri ká ọlọ́run ọba ọlọ́run bó fi dira rẹ̀ so wàlmàláìka àwọn màláìka náà ó wà àwọn màláìka náà ó wà sórí ilẹ̀ yìí wà kúdìyàlà amú ọlọ́run bá ní kúdìyàlà amú ọlọ́run ní ìgbà náà níta fẹ́ ṣe ti parí ayé ti parí ìyà ló kù ẹ̀san ló kù. ọlọ́run gbogbo àlámọ̀ ní nígbà náà ọlọ́run kò sí fi dáadáa rí ẹ̀sìn ọlọ́run kan ló kù dáadáa rí ẹ̀sìn sọlá bá ń sára ìfún wa pé sánmọ́ ó fàyà o eruku ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmàlàkà ó dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n ó ẹni tí ó sọ̀kalẹ̀ sọ ayà tó gbẹ̀yìn náà. الملك يومئذ الحق للرحمن ọlọ́run bá ní alimuliku yawma izin rẹ̀ haku lè rahman ọlọ́run bá ní alimuliku lè haku lè rahman bọ́lá bá ti máa ń ṣe nìyẹn ó ti ọ̀rọ̀ yẹn bọ́ àárín sífàmùsù ọlọ́ni alimulikulẹ̀ haku ọlọ́ni níjọ́ ọjọ́ náà ọlá tí ó jẹ́ ọlá tí ó dúró gbẹngbẹng ọlọ́ni àwọ̀ àmọ́ ìgbé ti ọlọ́run ọba ní ọjọ́ náà nígbà tá a wà láyé ní ìsìn báyìí àwọn èèyàn ń sọ pé ọlá tó dúró gbẹngbẹng tọlọ́run ọlọ́run ní àwọn èèyàn náà fọlọ́lọ́lá ni àwọn tó jẹ́ àwọn kèfèrí wọ́n takọ́ ọlọ́run pé kò sí tọ́wọ́ ẹ̀kọ́ lọ́ba wa fẹ́ rí báyìí ọlọ́wà ni ìjọ náà ẹ wà padà wà mọ́ pé ọlọ́run pé ọlọ́wà sọ ọlọ́ni ọlọ́ni àlùmúlùkù yà ọmọ ìsìn àpèlè wà mọ́. ìgbàgbọ́ tẹ́ ẹ̀ wá padà wà níyẹn pé ọlá lè jẹ́ ọlá tí ó jẹ́ pé ọlọ́run nìkan ló ní ọlá ọlọ́ni gbogbo ọlá yẹn wà jẹ́ tọ́lọ́run nìkan kò ní sẹ́ni kankan tí ó lè jẹ́ tí ó lè lọ pé tí ó lè takọ lọ́hùn kò ní sẹ́ni kankan èyàn lè máa wà lórí ayé bí nìkan takọ lọ́hùn tí ó tún jí láàárọ̀ ọ̀la kódà tí ó tún lówó ìkẹtọ́lọ́ bá bá ń bẹ kó àṣì kankan fún ọlọ́run sì ní ṣe fún yóò sì máa wúrà so lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n jọ́ yẹn kọ̀ pàkà bẹ́ẹ̀ mọ̀ lọ́wọ́ pé alimuliku asaabitun yahoma idemi ọlá tí ó máa dúró tí ò ní yẹ gbogbo ọlá alẹ́ ayé yìí yẹ ni ọlá tọ́lọ́wọ́ bá ti wà dí sí kò yẹ ṣùgbọ́n bàálẹ̀ láti ṣe àwọn ọmọ pé aṣọ ah, ọlọ́run nìkan ni ò ní yẹ ọlọ́run ọlọ́run nìkan ni ò ní lè rà máa sátìmọ̀ ṣe tẹ̀síwẹ̀ dáadáa lọ́la sí ọlọ́run wà kánà yahoo manu wà káàlẹ̀ yóò mẹ́ni àṣírọ̀ ọlọ́ba tó mú sífà mùsùlùmí ọlọ́ba tó fi kalẹ̀ wọn láàrin ara mújísà ní kùrán náà nìyẹn ọlọ́ni wà káàlẹ̀ yóò mẹ́ni àṣírọ̀ ní alálìkàfẹ́ ọlọ́ni ah ọjọ́ ònira ni o ọjọ́ tó burú ní ọlọ́ni ọjọ́ tó burú ọjọ́ tó jọjọ́ ònira ní fáwọn tó jẹ́ kẹfìrì ọlọ́ni dàpé gbómi ọlọ́run bá ra mú wá ní ọlọ́run géèrú yẹ sí i ọlọ́run kò rọrùn ó <laughs> ọlọ́run làmọ́ bí ọlọ́run ọjọ́ ìnira ni ọlọ́run máa sọ pé ọjọ́ nira ọlọ́jọ́ yẹn so kọ́lọ́n kó sànù wa kọ́lọ́n mọ̀jà wà nínú ìrànjọ́ náà kọ́lọ́n jẹ́ ká wà nínú òòrùn síta gbọ́ kọ́lọ́n jẹ́ kó sì wà lọ́nà èmi náà ti mọ̀ sọ àdéhùn náà tẹ̀ gbọ́ ọlọ́jọ́ wúlò pẹ̀lú kankan wa subahana kan lọ́wọ́ aṣáláwá ilá ilá ọ̀sẹ̀kùnkà wà tóbi lẹ́yìn. sọ̀rọ̀ fún wa nípa èdè lárúbáwá òun náà ni wípé tí wọ́n bá ní wúnà òun náà ni ibi ọdún èdè lárúbáwá so tí wọ́n bá ní ònàkà ònà ni ọ̀hún yẹn yẹ àti díẹ̀ ọ̀nà máa ń jẹ́ nínú èdè lárúbáwá so lára bẹ̀ náà ni pé tí wọ́n bá tún wá mú láàmù wá àwọn afá kan gbà yìí pé omi ìpè ó tún wá pé kíní yẹn tún jìnnà gan wọ́n ní láàmù yẹn lè bọ́ọ̀dì pé ó tún sọ fún wa pé kíní yẹn tún jìnnà gan sí ònàkà àjẹ una ònàkà ònàlìkà so àwọn afá gbà bẹ́ẹ̀ àwọn afá gbà dẹ̀ gbà pé àti ònàkà àti ònàlìkà bákan kan náà nìyí wọ́n jọ ń túmọ̀ sí so ohun tó túmọ̀ sí náà ni pé níbẹ̀ yẹn so wọ́lá wọ́lá là ọlọ́run bá wà tó mọ̀ jù aláǹbìlà. nam nǹkan tí àwọn apá ẹ̀sìn tí wọ́n máa ń ṣe àlàyé fún wa náà ni pé wọ́n ṣàlàyé fún wa pé ká mọ̀ pé irun jimá ọlọ́run wá sí nìkan lọ́gbọ́n bí ṣe pàṣípàrọ̀ ìrùnà zuhuri ni ṣùgbọ́n obìnrin nígbà àwọn fẹ́ kó sọ àwọn nǹkan kan kúrò ní pé yóò lọ sí jimá tó bá ti mọ̀ yí pé fitna ó wà ní tó bá ti mọ̀ yí pé fit tó bá mọ̀ yí pé fitna ó jẹ́ nǹkan tó ṣe yí pé ó wà ní jimá tó yẹ pé yóò kó fitna báwọn èèyàn àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn ọkùnrin àyàn tí wọ́n jẹ́ àwọn ọkùnrin tọ́wọ́ tó pé ó máa jẹ́ nǹkan tó ṣe yí pé yóò kó bá wọn nǹkan tó ń fẹ́ fóbìnrin náà ni pé kó sọ fìtínà yẹn kó má da fìtínà yẹn lẹ́lẹ̀ ó pé pé kó ṣe kí ni o kó kírun rẹ̀ nílé nǹkan tó dáa jù fóbìnrin náà ni pé òṣìṣẹ́ ọlọ́run bá ní pé ẹ má kọ̀ fún àwọn ìmá Allah àwọn ẹrú ọlọ́run ọba láti lọ sí mọ́sálásí ọlọ́run ọba torí pé àwọn obìnrin ní ilé gangan ni wọ́n gbà pé ìran wọn ní kíkí ó wà yìí jẹ́ ìran ọ̀ràn yẹn wọ́n ṣe ọlọ́ba tó wá ìgbà tó jẹ́ pé irun tó jẹ́ ọ̀ràn ẹ̀yàn àti irun jímọ̀ náà dẹ̀ jẹ́ ìkànnì àwọn tó jẹ́ irun ọ̀ràn ẹ̀yàn omi pé àwọn tí wọn wọn lẹ́tọ̀ọ́ láti kí zuri nínú nínú ilé láì ní lọ sí jímọ̀ tí ò jẹ́ dandan fún wọn. ṣùgbọ́n tóbìnrin bá sọ pé òun fẹ́ lọ sí jímọ̀ ìṣọlọ́ba ni ẹ má kọ̀ fún àtúnfẹ́ kó jẹ́ pé kó lọ sí jímọ̀ kó náà wà níbi tí ó jẹ́ ibi tí àwọn èèyàn wà tí wọ́n ti ń jẹ́ kí wọ́n ń gbọ́rọ̀ ọlọ́run ọba kò sí nǹkan tó burú kóbìnrin ọ̀rọ̀ síbẹ̀ ṣùgbọ́n tóbìnrin bá wá rí pé pítínà wa máa ṣẹlẹ̀ ní jímọ̀ yẹn tó ń fẹ́ lọ nítorí àná ni pé kò gbọ́dọ̀ lọ sí jímọ̀ yẹn yóò dùn lé ni yóò kírun lé àná wọn pé ààbò wà fóun ọ̀nà owó lọ́gbà jáàbò yóò wọlé sí ibi tí àwọn obìnrin tí wọ́n sílẹ̀ fáwọn obìnrin láì jẹ́ pé ọkùnrin àtọkùnrin àtọkùnrin àtọbìnrin wọ́n máa ṣe ìtì láti pẹ̀lú àtọ́ wọn fẹ́ jáde yóò jáde mẹ́ pẹ̀lú ọrùn ní ọgbẹ́ pé tí wọ́n fẹ́ jáde bàbá tí wọ́n ti ń sálámà báyìí tí wọ́n ń sálámà káwọn yóò tó di pé wọ́n máa ṣe wẹ́lẹ́ kọ̀ọ̀tún jáde àwọn obìnrin lè ti jáde kó ti máa lọ létí wọn so náà wá di pé àwọn pítínà yẹn àwọn lè dáàbò bò so ìgbà náà ni ó jẹ́ pé ìmáa lọ sí jímọ̀ àwọn ló jẹ́ nǹkan tó jẹ́ pé ó ní ẹ̀tọ́ ṣùgbọ́n kí èsì dandan ni fún wa pé wọ́n gbọ́dọ̀ lọ jímọ̀ kébó ti jẹ́ dandan fún ẹ̀ tó jẹ́ ọkùnrin so wà láwọn àlọ́. so ìtún ní ẹgbẹ́ rédíò so ìròyìn pé ìran agbẹ́ rédíò tó wà máa kírun lẹ́gbẹ̀ẹ́ rédíò kò ní kírun lẹ́gbẹ̀ẹ́ rédíò ìròyìn náà ni pé yóò jẹ́ tó ṣe wípé yóò kírun rẹ̀ ní kí ni ọ̀nà tó bá múra dáadáa bẹ́ẹ̀ tó bójú tó ṣe gbogbo ẹ̀ so kò sí nǹkan tó burú láti jẹ́ pé kó lọ sí torí bó ti bójú yàrá ní sinmi ó ti dín fitina lórílẹ̀ báwọn látara bẹ́ẹ̀ so ó tún jẹ́ ìrọ̀rùn fún láti lọ sí jimá so wọ́n á encourage wọn láti lọ sí jimá kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ dandan fún wa pé wọ́n gbọ́dọ̀ má lọ ìgbìnà kan láyé fún èèyàn gbọ́dọ̀ má lọ so ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa sọ̀látù dùhà irun tá a máa ń kí nígbà tó jẹ́ pé òun bá ti yọ tán kó ló di pé àsìkò tí òun máa di nǹkan rẹ pé ó máa dé ibi ìdajì ojú ọ̀run so irun yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn àfáà sọ̀rọ̀ tí ó pọ̀ ń bẹ ṣùgbọ́n ẹ̀rí tí àwọn àfáà padà tún wá sọ pé olówó àrọ́ jìn òun náà ni pé kò sí irun kankan tó jẹ́ pé a máa jẹ́ nǹkan tẹ́ pé a fẹ́ kí níbẹ̀ pé òṣìṣọ́lọ́wọ́ bá àwọn ohun tó ṣiṣọ́lọ́wọ́ bá kí níbẹ̀ kéde pé ó sọ di nǹkan tó ń kí ní gbogbo ìgbà àwọn àṣẹlẹ̀ kan òun ló máa ń ṣẹlẹ̀ kó lóṣù pé òṣìṣọ́lọ́wọ́ bá ó kírun níbẹ̀ so ìtẹ́ táwọn apá tí wọ́n padà mú wọn sí náà ni pé tó pọ̀pọ̀lọpọ̀ àwọn apá tí wọ́n máa là lọ lórí ẹ̀ náà ni pé kìí ṣe irun tá a lè máa sọ wípé a wà ni wípé a máa kí ní gbogbo ìgbà nǹkan báyìí so pé gbogbo oríṣi ọlọ́run ọba kí padà yẹn gbà tó ń bá àwọn àdìsí yẹn wá àwọn nǹkan kan ló ń líìdì sí i tó ṣe ọlọ́run ọba fi ń kí àwọn yẹn ní àsìkò yẹn so bẹ̀dẹ̀ àwọn apá kan náà sì padà wá má láàyè pé nǹkan tó ń jẹ́ dùhà ó wà ṣùgbọ́n tó wà rọ́jì ni mo sọ ní àkọ́kọ́ yẹn yìí pé sọ̀látù dùhà o kò jẹ́ nǹkan tó ṣe yìí pé ó wá jẹ́ ìtàlẹ́ fi ẹ̀rí rẹ̀ múlẹ̀ tán yányá yìí pé kò sí èméjì bẹ́ẹ̀ pé kò sì tọjọ́ bẹ́ẹ̀ rárá òṣìṣẹ́ ọlọ́ba bá ṣe àwọn àrùn yẹn pé wọ́n máa ń dàbí wàdà pé tí wọ́n bá wìn ní ogun àgùntàn tí wọ́n sábà wìn ní ogun wọ́n sábà jẹ́ àsìkò yẹn nígbà míì sọ̀rọ̀ máa máa yan náà fìbà tọ́wọ́ kàábà àsìkò tó wọlé tó ṣe fátìmù yẹn ló ṣe náfìlà yẹn táwọn yẹn ló fi bọ́yá dùn ara ni so wọ́n yẹn fi sábà lórí àdìsí Aisha náà fàlà Aisha pọ̀ lórí ẹ̀ torí kí wọ́n bá wọn yàn lásìkò náà so ètò sábà tán arrive sí nígbẹ̀yìn táyé àwọn àfa àtúnjẹ àwọn àfa tán arrive sí tó yẹ kó wà rọ́ọ̀jì ni pé sọ̀lá tó dùn ha o kò ní sí ìran kankan tí a pè ní sọlá tuntun ha ṣùgbọ́n tá a wá lásìkò yẹ àlèyàn náà fílà tí ò sí méjì bẹ́ẹ̀ bó ṣe náà ti máa yan náà fílà so eléyìí nìkan tí àwọn afa sọ tó yẹ kó fìdí bẹ́ẹ̀ àwọn kan gbà pé lò há ń bẹ so wà láwọ̀ so ní pààtì ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé téèyàn bá jẹ́ ẹni tó kírun ní ẹ̀yìn ẹni tó jẹ́ amadi bàtọ́ wá kírun tán wọ́n á wí pé à èrò tó ń kí ẹni tó ń kí lẹ́yìn ẹni báyìí ni ò jẹ́ yóò dárun rẹ̀ padà so irú ẹni yẹn ò ní dá irun rẹ̀ padà so ti kírun eléyìí ó ti kí lọ nìyẹn so kò sínú kátà pé èèyàn fi máa ń jẹ́ ẹni tí ó dá irun rẹ̀ padà téèyàn bá tẹ́wàá sọ pé ẹni ò nírun kò sí mẹ́ra rárá ibi kan téèyàn bá ń kírun gan nínú ẹ̀sìn gbà míì tí wàhálà bá ti fẹ́ pọ̀ jù nínú yẹn kéèyàn kí kó fílẹ̀ bẹ́ẹ̀ ni kó sì máa lọ tí so gẹ́gẹ́ bá wọn fa àti ń ṣàlàyé fún wa so ẹ̀sìn ọlọ́wọ́n ba téèyàn bá ti ṣe tó nígbà tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn pẹ̀lú nǹkan tó nígbà tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn náà ni tó bá ti lè jẹ́ pé o ṣe o sì ti parí ẹ̀ so kò ní pé wàhálà kankan eléyìí o ti di àtẹ́wọ́gbà níwájú ọlọ́wọ́n ba òdìkéyàn wáyé ṣe àmọ́ dàmọ́ ara rẹ̀ pé mo tún fẹ́ kí mi àti àwọn abẹ́ ṣe tẹ̀fúwìd nínú ọ̀run tẹ̀fúwìd wọ́n yẹ́pọ̀ kí wọ́n kí lọ́dẹ̀ tó lálàáfíà tó dáa tẹ́ ara rí pé àwọn ẹni tó ń kírun míì nígbò míì pé mo fẹ́ ọ̀nà àfáàlẹ́yìn jàmá yẹn pẹ̀lú àti tẹ́gbọ́ abẹ́nu sọ̀rọ̀ bá dáhùn yẹn kan tí wọ́n ti kí jàmá tẹ́gbọ́ bá wọn tán kírun mọ́sálásí wọn kúrẹ́dẹ́ tẹ́gbàdé ẹjọ́ mọ́sálásí tán tún kírun mí ẹ máa kí pẹ̀lú wọn sòyìn nìkan lè yára ṣe ẹ̀kí àwọn ajẹ́gbẹ́ pé amadi yẹn lòun sọ fún òfẹ́ kírun mí eléyìí kò sí ẹ̀rí tí ó fi di ẹ̀ mọ́lẹ̀ so wọ́n tẹ́ àlẹ́ kírun ní mọ́sálásí tí àwọn amadis tí wọ́n kọ́ síbẹ̀ wẹ́ ìṣọ́lọ́wọ́n bá ní gbogbo lẹ́lẹ́ lára àwọn kan ní kan márùn-ún tó ti ẹ̀yọkan náà tó ń ṣe fún ìṣọ́lọ́wọ́n bá lára àwọn kan márùn ìkan nínú ẹ̀ òun náà ni pé ó ní gbogbo ilẹ̀ ilẹ̀ lọ́wọ́ máa ṣe fún òun ní mọ́ṣáláṣí so èèyàn lè ni níbẹ̀ so téèyàn dárun téèyàn kí tẹ́ pé èèyàn lè kírun èèyàn lè jẹ́ pé èèyàn bíi méjì àbí mẹ́ta èèyàn jọ so pọ̀ mọ́ra wọn téèyàn ó jọ jẹ́ ẹni tí ó jọ kírun níbẹ̀ so kò sí ìfẹ́ tó sọ dé wọ̀ àdìsí yẹn ti jẹ́ áàmù gbogbo ilẹ̀ ilẹ̀ òun ní mọ́ṣáláṣí fún ọlọ́run so ẹlẹ́ẹ̀kẹrin ọ̀nà ni pé nípa àwọn obìnrin so kí ọlọ́run bá kí ó ṣàánú wa kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ nǹkan táwọn sọ náà ni pé àwa tá a jẹ́ obìnrin àwọn àfáà ti ṣe ìwé tó jẹ́ pé a máa kà Yorùbá bẹ táwọn èèyàn ṣe ìwé tó jẹ́ ìwé òyìnbó wà tí wọ́n ṣe pé ó ti ní ìmúra inú òrun ìmúra ìta àrùn ó yàtọ̀ síra wọn ìmúra méjì yàtọ̀ síra wọn so obìnrin ó gbọ́dọ̀ bu gbogbo ara rẹ̀ pátá ayé ìdórí ẹsẹ̀ rẹ̀ yóò wọ socks nígbà bá fẹ́ kírun so ẹ jẹ́ kó wọn jẹ́ pé bàbá wa fẹ́ kírun yẹn á jẹ́ kí ìmúra yẹn kó jẹ́ pé nǹkan tó yẹ pé yóò pè é dáadáa kó jẹ́ pé á bo gbogbo orí wa pátáyán so nǹkan tó fẹ́ kóbìnrin ó sì nìyẹn kó bo gbogbo ara rẹ̀ pátáyán lẹ́yìn ọwọ́ rẹ̀ àti kírun àti fèsì nígbà tó bá fẹ́ kírun òun àwọn ìkòtò wọn wà ní àárín àwọn ìdọ́bàwẹ́ kírun níta gbangba ó gbọ́dọ̀ bu fèsì ẹ̀ ó gbọ́dọ̀ bojú ẹ̀ nígbà tó fẹ́ kírun tàgbà máa àti akọ́ bá wà nínú ilé táwọn obìnrin máa wà kò lè mọ bojú ẹ̀ pẹ̀lú bá wà bí dẹ́ pé àwọn ọkùnrin wà lẹ́yìn àwọn obìnrin ó jẹ́ nǹkan tó yẹ pé wọn àwọn ọkùnrin wà wájú àwọn obìnrin ó jẹ́ nǹkan tó wà lẹ́yìn yóò bojú ẹ̀ ọ̀dà rẹ̀ forí kanlẹ̀ ni ó máa jẹ́ nǹkan tó yẹ pé ọ̀rà máa sí díẹ̀ tó yẹ pé wọ́n forí kanlẹ̀ nǹkan náà kàn wò ni pé <laughs> àwọn èèyàn so bàbá ara kíní kan báyìí wọ́dà kíní yìí tá a gbé wálé báyìí tẹ́ bá wo bẹ̀bẹ̀ mo kàn fẹ́ sí báyìí obìnrin mo rí ó sì dodo rẹ̀ lẹ́bàá mi ní ah subhanallah obìnrin náà yà síbẹ̀ ibi tẹ́ ti fẹ́ sí kíní ẹ̀ tẹ́ ti mú kíní yìí jáde tẹ́ ti mú kíní máìkì yìí obìnrin wọ́n sì yà kó sí ìdodo bíi kó sì síbi kó sí kó aṣọ yọmọ ìbòmí báyìí kó yà báyìí àwọn ọmọ ìgbẹ́rẹ́ àwọn míì wọ́n mọ nǹkan tí wọ́n mí gègé àwọn kan wọ́n gbé ojú obìnrin náà lọ ní wọ́n lè gbé ìran aya gini ẹ̀rọ máa ṣe gini iná ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá mọ tó dá sọ́dọ̀ obìnrin òṣìṣẹ́ ọlọ́run bá ní pé tóbìnrin bá lọ tó bá kọ wájú sí yàn àṣetọ́rùn ni tó bá tún kọ ẹ̀yìn náà wọ́n ní kí ni ọ àṣetọ́rùn ni so ọlọ́run bá dá wọn ní ẹni pé ọlọ́run bá fún wọn ní àwọn nǹkan kan tó jẹ́ ẹwà tó jẹ́ dáadáa oríṣiríṣi kan ọlọ́run bá dá mọ́ wọn tẹ́kọ̀ ọlọ́run bá dá tí wọ́n bá tún wá ṣe ọ̀ṣọ́ tán yányán ìgbà náà wọ́n tún wá dáa ju bí wọ́n ti kàn ti dáa tẹ́lẹ̀ lọ nígbà náà wá sọ̀sọ̀ tán wọ́n da yín wọn ti dá tẹ́tẹ́tẹ́lẹ̀ lọ so ẹ ẹ káwọn ní àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń darí ayé wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe ló fi jẹ́ pé tẹ wá fẹ́ lọ ibi tí wọ́n fẹ́ pe ibi tí wọ́n fẹ́ ṣe eré wọ́n ní ẹ̀dọ́ wá jẹ́ single wọ́n ti wọn bìkan wà fẹ́ kí wọ́n ní wọ́n ṣe rọ́dọ̀dọ̀ kan nígbà ìjọ kan láwọn ní àwọn obìnrin ọ̀fẹ́ láwọn fẹ́ kí wọ́n wọlé ẹ̀tọ́ ọkùnrin ọmọ fowó wọlé wọ́n mọ nǹkan tí wọ́n mean? so wọ́n á máa pé ibi táwọn bá wà tọkùnrin nìkan bá dáhà mí kan náà bẹ jó disco tó mìíràn bá sí bẹ disco yìí ò lè dùn kò lè ṣe láíláí kò lè dùn kò ṣeé ṣe táyà bá jókòó tá bá mu ọtí nílé ọtí tábà ọkùnrin bá mu ọtí tí ò bá sóbìn láàrin ọtí yẹn ò lè dùn kò lè dùn. àwọn èèyàn máa nǹkan náà wọn bá dá dọ́wọ́n bá gángan ti mà á náà yẹ àlọ́ mọ̀ nìkan wọ́n náà tí ì fún ọkọ̀ mi. sọ́wọ́ so ọlọ́run bàbá ní kí gbogbo tí ń kálukú wa báyìí kó máa sí jáde pé sórí ẹ ti lọ yìí o ìwọ obìnrin yìí tó wà lọ́kàn rẹ̀ sí ọ nìyí ìwọ gán mọ̀ pé ah ó yẹ kí n wà nílé ní tòótọ́ ìwọ bẹ́ẹ̀ tó ọlọ́run bàbá bẹ̀tẹ̀ àwọn yọkàn máa wò wípé ẹ̀sìn ń jẹ ọlọ́run ọba tó dá wa ó mọ nǹkan tó fi ṣe bẹ́ẹ̀ káwùjọ yìí ó lè bá a dá ní kí wọ́n lè bá àjọ gbé àwùjọ yìí ní rọrùn ní àyẹ̀ńkọ́ méjì nítorí obìnrin àwọn yẹn ń ṣe wàhálà àwọn yẹn ń dààmú gbogbo owó táwọn èèyàn wá tí wọ́n fẹ́ pààyàn nítorí ẹ̀ torí àwọn obìnrin ni tí ò sí èméjì mẹ́ torí obì ni gbogbo náà tó máa kó tán ibi tí wọ́n fẹ́ kó lọ kí náà fẹ́ fi ṣe kí náà fẹ́ fi fẹ́ ọdún mi náà fẹ́ kó lọ ọdún kí náà bá jẹ́ kí wọ́n wà bọ́lọ́mọba ti ní kí wọ́n wà á ní ní problem ẹ̀yẹ́ náà èèyàn ní ìríyàwó tiẹ̀ ìwò ìríyàwó tèmi so á ní problem ẹ̀dẹ́ bá fẹ́ fẹ́ nìkan tó bá ti mú tiẹ̀ ó ti tán ó ti tán ní problem gangan so problem yẹn máa sọ ọlọ́ba máa ń dín problem lé ayé ìfìlẹ̀ sọ táwọn òfin ní máa dà táwọn òfin ní máa wàhálà ṣùgbọ́n àwọn òfin àwọn tí wọ́n ní tí wọ́n ń darí ilé ayé wọ́n gbọ́n bàjẹ́ kí wọ́n kàn fẹ́ ya akẹ́kọ̀ọ́ sójú fèrèsé dáhùn wọn wò lójú títì wọn lọ́kùnrin làwọn ya bẹ́ẹ̀ ó kéré dọ́gba lọ obìnrin lọ́pọ̀ tí wọ́n yà síbẹ̀ ṣùgbọ́n wọn máa wọn nǹkan tí wọ́n ń ṣe wọn máa nǹkan tí wọ́n ń ṣe abẹ́ polówó ọjà wọn ló fi polówó ọjà abẹ́ ló fi ṣe gbogbo ẹ̀ so lọ́kàn abẹ́ agbọ́dọ̀ sọ̀ra dáadáa káwọn ọmọ wípé bóyá ẹ̀sìn àyẹ̀wò ọmọ wípé bóyá ẹ̀sìn lé ó fẹ́ kó nira bá wa ó fẹ́ kó dààmú bá wa àwọn tí wọ́n wà lórílẹ̀ ayé lóde òde jẹ́ pé nígbà tó bá wà ní bank wọn ò ní fẹ́ kó lo bòrí kí lọ́wọ́ báńkì yẹn kàn fẹ́ kọ̀wé lásán nǹkan tó ní túmọ̀ kẹyàn kàn kàn kàn pé èèyàn fẹ́ sínú owó ṣé ìbòrí wà nù kéèyàn fẹ́ sínú owó so kí lọ́wọ́ àwọn òwe lẹ́yìn ọ̀nà yẹn kìíní. so wọ́n wọ́n máa bí àti lè ṣe dẹ́gbẹ́ obìnrin ó máa ṣiṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ ọkùnrin ó máa ṣiṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n nẹ́gbà wọn ò ní gbà láíláí wọn ò ní gbà pé wọ́n mọ nǹkan náà fẹ́ wọ́n wọn kò ibi àwọn gẹ́gẹ́ mọ gẹ́gẹ́ mú jáde gẹ́gẹ́ wọn ò tako nìyẹn wọn tako so kọ́nà kó sànù wa sọlọ fi jẹ pé ká máa rí níri pé ìjọ Islam bá ní ká ṣe mo sọ pé ẹ̀yin náà lọ kà pé bóra ni kóbìnrin ó ti múra nínú oorun so tí yàrá bá ti wá múra báyẹn wọn á ní sẹ ọlọ́run bá òde gbà àrùn rẹ̀ ni so à ń sọ pé ọlọ́run bá òde gbà àrùn rẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn aládàá tó ní náà á sọ dínkù náà ni so ládàá tó yẹ kó ní yóò máa jẹ́ nǹkan tó ṣe pé yóò máa dínkù so àwọn afá máa sọ pé nùsọ́nù lẹ ajírì lọ yẹ ká máa ti gbogbo àwọn àwọn àdìsí yẹn sí so aláwọ alam kọlọ́gbù fún alágbọ̀yẹ rẹ. so ọlọ́mìnira bàbá mi eléyìí ò ní ṣe pẹ̀lú amadia torí pé nǹkan tá àyà rẹ fi sọ kalẹ̀ náà ni pé àwọn tí wọ́n gbé mọ́sálásí yẹn kalẹ̀ wọ́n lọ ran wọ́n fẹ́ ran àwọn kẹfìrí lọ́wọ́ wọ́n fẹ́ máa kó nǹkan ogun sínú mọ́sálásí yẹn so àwọn mùnáfìkì àwọn náà ni wọ́n lọ gbé kalẹ̀ so wọ́n fẹ́ fi ṣe anabi sàlám wọ́n fẹ́ fi ṣe anabi nation so àwọn oríṣi àwọn plan tí wọ́n ní wọ́n fẹ́ plan against Islam náà fẹ́ ṣe bẹ́ẹ̀ so wọ́n sọ pé wọ́n tún wá rò pé mọ́sálásí yẹn wọ́n fẹ́ fi kanta mọ́sálásí ẹ̀kún ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gba àwọn kan wọ̀nyí ni èrò tí wọ́n ní lórí ẹ̀ so irú àwọn kan báyìí tí wọ́n bá kí mọ́sálásí kan bá wà tá pé tí wọ́n fi gbé kalẹ̀ ni pé láti lè jẹ́ mọ́ láti máa tako àwọn tó jẹ́ àwọn mùsùlùmí láti máa ṣe uh, irú àwọn kan báyìí ló jẹ́ bẹ́tẹ̀ àwọn ní tiwọn ìlànà kan ni wọ́n ń tẹ̀lé tó jẹ́ ìlànà ọ̀tọ̀ kankan yẹ pé ìbílíìfù wọn lórí kíní yẹn òun ni wọ́n ń tẹ̀lé so àwọn afáàbù sọ pé ìtàn kù díẹ̀ sí i so àlemú eléyìí wọ láti lè fi mú pé mọ́sálásí wọn ó di ìwọ̀ fún wọn àwọn àmì tí ìrànfà kankan tó jẹ́ pé ó ti kọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn pé àwọn tó bá ti wá jẹ́ àwọn tó jẹ́ àwọn èèyàn tó jẹ́ àwọn tí ìlànà wọn tó yàtọ̀ pé àlékírun nínú mọ́sálásí wọn àlemọ́dé kírun lẹ́yìn wọn ààyè yẹn gẹ́gẹ́ o ààyè tó jẹ́ pé ó lẹ́tọ̀ fún wa láti jẹ́ pé kí a kírun ní ibẹ̀ yẹn. alhamdulilayi abdulhamid wọ́n béèrè question nípa pé aṣọ tí àwọn èèyàn máa ń rú pé bó wa ni aṣọ rírú nínú Islam mọ́lẹ̀ ní kọ́kùnrin wọ́n ṣe bí obìnrin kóbìnrin náà mọ́lẹ̀ ṣe bí ọkùnrin nínú kọ́ṣọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn alárúbáwá òun náà ní pé ká rú aṣọ ó wà bẹ́ẹ̀ so kọ́ṣọ́ àwọn lágbàwá nínú àdìsí kan tó wá pé tí Ramadan bá ti kù tẹ́ẹ̀mì báyìí òṣìṣẹ́ ọlọ́run ọba yóò ṣàdá mẹ́ẹ́sàrọ̀ rẹ̀ so ìró rẹ̀ yóò tún dé ìró rẹ̀ lé so kí òun má bàa máa tún gbàdúrà bá yan náfìlà àwọn afá kan tẹ̀sán wípé rárá ó tún ní mínì míì tó jẹ́ pé ó ju mínì tó jẹ́ èyí tó wà nísàlẹ̀ lọ tó kó tó jẹ́ àwọn ànádà mínì míì wà tó pé ó tún pamọ́ sínú ẹ̀ so nǹkan dáadáa bẹ́ẹ̀ lónà ni pé a máa ń rí ìzáàbù nǹkan tó yẹ pé àwọn àtẹ́jà àwọn lárúbáwá táwọn afáàdé máa sọ pé nǹkan tó máa jọ wọ́n rí ró ni tí wọ́n ń ró sí ìsàlẹ̀ kódà àwọn lárúbáwá rí àwọn trọ́sà lọ́dọ̀dọ̀ àwọn tó jẹ́ àwọn tó jẹ́ àwọn àwọn róòmù àwọn kankan náà ti rí àwọn trọ́sà so ìró gángan ní àṣà títí wọn tí wọ́n máa ń jẹ́ nǹkan tó yẹ pé wọ́n máa ń ró so ìròyìn kì í ṣẹlẹ̀ sí àwọn tó jẹ́ àwọn obìnrin so àwọn yẹn tó wá wò wípé àṣàfẹ́ kọ́ṣe òjíṣẹ́ ọlọ́wọ́n ọba so agbọ́dọ̀ wí yìí o ṣùgbọ́n nǹkan táwọn afá ṣàlàyé fún wa náà ni pé tí a bá fẹ́ sọ wípé ìpẹ̀ládìsí kejì tó ṣàlàyé fún wa wípé àwọn tí wọ́n jẹ́ ọkùnrin ọlọ́run bá ti ṣẹ́bi lé ọkùnrin tó ń ṣe bí obìnrin ọlọ́run ti ṣẹ́bi lé obìnrin tí ń ṣe bí ọkùnrin tó ló fi jẹ́ pé lónìí náà káwọn obìnrin ó ṣọ́ra púpọ̀ wọ́n ti fẹ́ràn ṣòkòtò jù tí wọ́n àwọ̀ ṣòkòtò wọ́n lè wá fi ṣòkòtò yẹn hàn gbogbo àwọn èèyàn láyé àwọn míì tó wá gbọ́n tó ń lò jáàbù kéékèèké tó ń lò wọ́n tún wá wọ ṣòkòtò á tún wá rí tí ó tún wá hàn dáadáa so ìmọ̀ ṣe bí ọkùnrin òun náà lélẹ́yìn náà nǹkan náà yẹ ká àbá ajípo yẹ wa náà ní pé ìlú kọ̀ọ̀kan ló ti ní bí wọ́n ti ń ṣe bí ọkùnrin ló ní bí wọ́n ti ń ṣe bí obìnrin so ilẹ̀ Ìgbò ní ìsìn wọn a máa rú ìró ìró tọkùnrin wà lọ́tọ̀ ìró tóbìnrin wà lọ́tọ̀ tí wọ́n ni ẹ̀yẹ́ ni ẹ̀rọ obìnrin ni so bí wọ́n ti máa ń ṣe nílùú kọ̀ọ̀kan òun á níyọ́ àmọ́ jẹ́ pé tí wọ́n bá òun náà ní kéèyàn máa ṣe tó yẹ bá ṣe bí obìnrin ìlú yẹn tó dẹ̀ jọ ọkùnrin lánàá yóò máa bẹ fún un tó bá ṣe bí ọkùnrin ìlú yẹn tó dẹ̀ jọ obìnrin lánàá yóò máa bẹ fún un so wọ́n fẹ́ kí ó jẹ́ pé bí wọ́n ti ń ṣe gẹ́lẹ́ yẹn òun náà láwọn ṣe kíni wọ́n lè sọ fún obìnrin gbogbo àwọn tóbi bá fẹ́ wọ̀ láyé ìyẹn láwọn pé ah ẹbí lóyìnbó wọ́n máa wọ ẹbí àwọn àwọn lẹ́jìs àbáwọn kankan tí ó jẹ́ kíni aṣọ tóbìnrin ó bá wọ̀ aṣọ yẹn ò gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó ta ìtẹ̀ tó bá ti wọ̀ báyìí ó ti di pé nínú àwọn kàṣẹ àti náà lóra àríyá àti àwọn tó wọ aṣọ tó wà ń hòhò olùbìnrin yẹn wà so bọ̀dọ̀ ọdúnbìnrin fẹ́ wọ̀ láyé tó wá jásọ ọ̀lú wọn tó wá jẹ́ pásọ tó wá ti fún mọ́ tó jẹ́ pé ó jẹ gbogbo ara rẹ̀ ṣèpà ara rẹ̀ lẹ̀ ní o ti di àárọ̀ fún pé kó ti kí ni o kó jẹ́ nǹkan tó ti pé ó máa wọ irú aṣọ yẹn so obìnrin ti ní aṣọ tiẹ̀ tó gbọ́dọ̀ wọ̀ tílu kan máa nírú aṣọ lóbìnrin wọ̀ yẹn àní ìgbà wọlé kọ́ máa ó bá yóò wọ ìtọ́jú pé kí ni o tí ó jẹ́ kí ara rẹ̀ ó má jẹ́ pé yóò yọ gbogbo igun ara rẹ̀ ṣé wọ́n tún wọ́n tún bá tún wá dé nù kan tí wọ́n fẹ́ lọ máa gbé bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó jẹ́ pé báwọn ọkùnrin ibẹ̀ ti ń múra náà ní kí wọ́n múra báwọn obìnrin ibẹ̀ wọ́n ti kí ni o ni wọ́n ti ń múra ó náà ní kí obìnrin tó bá lọ bẹ̀ náà kó máa múra kí wọ́n yí padà sí ara kí báwọn afá ti ṣàlàyé tó wọ́n lápá lọ àwọn èèyàn wọ́n sábà pé àwọn fẹ́ ṣe ìtìdáwò òjíṣẹ́ ọlọ́run ọba so a gbọ́dọ̀ ró èrò ní dandan ṣùgbọ́n ìró wọn yàtọ̀ sí ro tí àwọn màmá wa máa ń ró so ìyẹn ò tí ì burú jù pé bí wọ́n ti máa ń ró yẹn náà so bẹ̀rẹ̀ kò sọ kí wọ́n máa gbẹ̀sán kankan pẹ̀lú ro tí wọ́n ró yẹn so nǹkan náà lè gbẹ̀sán náà ni pé tí yàrá bá kọ́ sí ànábì pẹ̀lú ro tó àwọn kan wà dẹ́ pé ìkọ́sí ànábì wà dẹ́ pé ẹ̀sìn ló mú wá pé ká kọ́sí ànábì sòtẹ́ àbá ṣe wọ́n kàn pé kí ló dé omi ṣe ó kàn wù mí pé mo nífẹ̀ẹ́ ànábì ìfẹ́ tó ní ẹ̀rọ lọ́mọ fún wa fún wọn lẹ́sàn èrò tó róyìn kan lọ́mọ fún yàn lẹ́sàn so gẹ́gẹ́ bá wọn fa àti sàlàyé fún wa so èrò tí wọ́n róyìn kan ni wọ́n aṣọ pé wọ́n ṣe ikiti dáwọ̀ òjìṣẹ́ ọlọ́wọ́n bá kò sọ bẹ́ẹ̀ rárá so tí wọ́n á láwọn nífẹ̀ẹ́ ànábì lóye kí mo kàn tẹ́ fẹ́ ṣe bá ànábì ṣe bí wọ́n ṣe kọ́ṣọ́ ànábì so tí ó dẹ̀ ta kó pé dáhùn obìnrin wa máa ń ṣe so kò sí tó dùn mọ́ bẹ́ẹ̀ so wọ́n àgbẹ̀sán wájú ọlọ́wọ́n bá ọ̀làwàlà. ìfẹsọ̀ náà ni pé àwa ọmọ èèyàn kò sí ní afẹ́ràn fàájì so tọ́lọ́mọ bá yẹ ti lé wa kó níbi kan á wà kíní kan dẹ́gbẹ́ kò tún fi ní pọ̀lọ̀ títí bẹ́ẹ̀ ni àwọn kan tó ń ṣẹlẹ̀ kí kí n àtúndé máa dọ́gbọ́n sí tí ó sáà mú kíkíní yìí pé bí wọ́n ti ní a máa kọ́ yọlé abẹ́rẹ́ pé kò wọ́n kíkọ́ yẹn lásán ò fẹ́ gbà ẹjẹ́ àtún wà nǹkan kan sí ìjà rẹ̀ sórí nǹkan yẹn náà ká sà sọ̀ra fún un ká má máa yẹ òfin ọlọ́mọba lọ́wọ́ wò a lè kọ orin láyàn ti ń kọ yẹn kọ́ máa kọ́ jáde lẹ́nu tí wọ́n bá ti lùlù sí tí wọ́n lù nǹkan tí ó máa dún lábẹ́ rẹ̀ sí so ó jẹ́ nǹkan tó yẹ pé ó wà fàmìtì ní Islam èyí tí wọ́n lù nǹkan sí àwọn obìnrin tí wọ́n wà pẹ̀lú àwọn ẹni tó fẹ́ ṣe nìka níwọ̀n àbàtì èyí kí wọ́n lọ máa wà ń bẹ̀ lóru dilẹ̀ mọ́ wọn ni kí wọ́n lọ máa ṣe kíní òru dilẹ̀ mọ́ wọn kó kàn wà pẹ̀lẹ́ nìyẹn níbi tó pamọ́ kó kàn dá lára yá kó ọ̀tán kẹ̀kẹ́ wọn lọ kí náìtì kíní kan so àrọ́ mi ni nǹkan tí wọ́n ṣe tán fi ilé ọkọ̀ wọn lẹ́sìn lọ jókòó síbi kan so kọ́ lọ́n kó sáà wọn so bí ẹ̀sìn ti mú wá nìyẹn so kọ́nà kò fi yí wáyé wọlá wàhálà alhamdulilayi wa sọ́dọ̀ sọ́dọ̀ sọ́dọ̀ ara ọ̀kọ́ náà ni pé nǹkan tó ń kọ́ béèrè náà ni pé wọ́n jẹ́ kí a máa rí pé sorry naam wọ́n béèrè yìí pé ìbátan sọ ní àná àṣàlàyé yìí pé òṣìṣẹ́ ọlọ́run ọba náà ni rẹ́pọ́ ọlọ́run sí gbogbo ayé rẹ̀ máwọn ayé.